mo kí gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n wà ń kalẹ̀ ìgbà tán wọlé sí inú wa dùn àgbàdà sí àbúrò nítòsí látòrí alága local government lórí gbogbo àwọn elétò ìjọba ìbílẹ̀ yìí àti gbogbo àwa unified látòkè délẹ̀ ọlọ́run bá kó bá san yín lẹ́san rẹ̀ gbogbo àwa staff àti gbogbo àwa tá a wá torí ọlọ́run tá a wá jókòó agbára sí àbúrò ní tọ́sáwà náà tí n bá ń sọ gbólóhùn yìí kájọ máa sọ ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ̀san rè ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ̀san. ẹ jẹ́ àjọ wí. ṣe májẹ̀mú pa ó sìn ọ́ láàyè wa káwa lè gbẹ̀san bó bá dọjọ́ ìdájọ́. a ti ṣe májẹ̀mú pa ó sìn ọ́ láàyè wa káwa lè gbẹ̀san bó bá dọjọ́ ìdájọ́. jọ̀wọ́ foríjì ìwà òtò rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lànà yàgá fòrò rọ̀ yìí mọ́. lọ́wọ́ foríjì wá òtò rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lànà yàgá fòrò rọ̀ yìí mọ́. olúwa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kábíyèsí ọba ńlá. olúwa tó lọ́tọ̀ òun ló lè ní lọ́la wa ọba ayérayé kábíyèsí ọba ńlá. ìwọ ni kábíyèsí o ọba tí ń fọba jẹ ẹrú sìn rẹ dé láti wá pè ọ́ lọ́kàn ṣe. ìwọ ni kábíyèsí o ọba ti fọba jẹ ẹrú sìn ẹ dé láti wá pè ọ́ lọ́kàn ṣo. mo ti jẹ́ yẹ̀pẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé n ó jẹ̀lẹ̀ sí. mo ti jẹ́ yẹpẹ̀ rí òmò oúnjẹ lọ́wọ́ lọ́wọ́ kíkún bá ti dé oúnjẹ lẹ́ẹ̀kan sí. ẹ ti jẹ́ yẹpẹ̀ rí o ẹ ń jẹ lọ́wọ́ lọ́wọ́ bí kò bá ti dé ẹ ó jẹ lẹ́ẹ̀kan sí. a ti jẹ́ yẹpẹ̀ rí o. àmánà lágbà yìí o ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. àmánà lágbà yìí o ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. ẹ jẹ́ kó ní kálukú náà ọ̀sẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ wá sọ fún wọn pé ẹ ṣe wá sí fún wọn ni o ẹ̀yin nìkẹ́ náwó sí mi ẹ sọ pé ọmọ ìyá jọ̀wọ́ o máa jà yé tán ẹ jẹ òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dá ọ̀yà. ọmọ ìyá jọ̀wọ́ máa jà yé tán ẹ jẹ òjijì ní kú lọ. ọlọ́run jọ̀wọ́ bá wa kẹ́ àwọn àfà wa jẹ́ káyè yẹ wọ́n gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. ọlọ́run jọ̀wọ́ bá wa kẹ́ àwọn àfà wa jẹ́ káyè yẹ wọ́n gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. ẹ̀yin àfà. bàbá wa. àkìyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sá tí àdàkùnjọ wá fi ṣe kẹ́ wa. ẹ̀yin màmá wa. àkìyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sá tí àdàkùnjọ wá fi ṣe kẹ́ wa. ọlọ́run tó ní wa. lọ́rọ̀ wá wáyé. Ṣàngó ẹ̀sìn àgbọ́yé. ọlọ́run tó ní wá. ló rán wá wá ẹgbẹ́ tí ẹ̀gbọ́n bá tó nílẹ̀ ayé kó sí òun tó dùn tó ẹ̀sìn àgbọ́yé. ẹni bá tẹ́tí gbọ́. àgbọ̀lagbọ̀ yé. ẹni bá tẹ́tí gbọ́. àgbọ̀lagbọ̀ yé ilé àtọ̀sáwọn. àtọ́ ni wá. àtàdì ẹ̀ gbogbo ọ̀nà tó aláàbòsílẹ̀ bá kí wọ́n kò ní ọ̀tá pẹ̀lú ètè wọn. ọlọ́run gbé wa ró. ká má ṣubú. ọlọ́run wa ró. ká má ṣubú ká má ṣubú pọ̀ ká má yọ̀ wá sá sí bọ̀. oríṣiríṣi. ní iṣẹ́ ilé ayé. oríṣiríṣi. ní iṣẹ́ ilé ayé apàṣẹ bí aláwọ̀ mi ò sí. àti yan wá sí ṣíṣe láàyò torí pèpè láti gbẹ̀sìn ká aláwọ̀ ló pàṣẹ ká lè gbẹ̀sán rí. wíwá tiẹ̀ wá dájú. Wíwá tí ẹ wá. Ó ti dájú ìgbìyànjú yìí ò ní dòfo kákọ́ màgbà nìkan níbẹ̀ ló yàgọ́. Ẹni gbìyànjú tó lò wá sí yóò jogún ayé pẹ̀lú ọ̀run. Àwọn tó jù wá lọ. Ti ṣe wọ iṣẹ́. Àwọn ẹgbẹ́ ti ṣíwọ́ iṣẹ́. àwọn tí ò tó wa. ti ṣíwọ́ iṣẹ́ ilé ayé máa kọ́ láfẹ́rò yìí owó ayé máa kọ́ láfẹ́rò yìí ọmọ ayé máa kọ́ láfẹ́rò yìí dúkìá ayé máa kọ́ láfẹ́rò yìí ọlọ́run tó ní wọn ló gbé wá débi. ẹ̀yin àfáà jẹ́ lọ rántí. ẹ̀yin àfáà wa. ẹ jẹ́ lọ rántí. ẹ̀yin bàbá wa. ẹ jẹ́ lọ rántí. ẹ̀yin màmá wa. ẹ jẹ́ lọ rántí. aláìsí láyé tàjẹ̀ lànà aláìsí ọ̀hún la ó sì tàn jẹ. owó kìlà ni. tàbójúlé lè kìlà kan. Tàgbójúlé. Ọmọ kìlà bí. Tàgbójúlé. Ìmọ̀ kìlà ni. Tàgbójúlé. Ipò kìlà ni. Tàgbójúlé. Aláìní kan kàjẹ́ lànà aláìní ọ̀hún lọ́wọ́ fẹ́ ní nǹkan. ó dọ̀lọ́ òun mú. bí wọ́n fẹ́ ní nǹkan. ó dọ̀lọ́ òun mú. bẹ́ẹ̀ni fẹ́ ní nǹkan. kí dọ̀lọ́ òun mú ìbẹ̀rù ọlọ́run mi máa lọ ga jù ẹja àjọsìn fún kálígbẹ́ sọ́rí. kí náà fi dá wa náà. kàńtà pa. kí náà fi dá wà náà. kàǹgà pa yẹ̀pẹ̀ tí wọ́n fi dá wà níbẹ̀rẹ̀ yẹ̀pẹ̀ náà ìlà ó sì tún jẹ́. ìròyìn aláwo mi ẹ̀tẹ́ tí ẹ gbọ́ láìlá ìlàlá adániwò bí àlá. kò ní òpin ẹlẹ́dàá onímọ̀ tí kò láfiwé ọba ọlọ́rọ̀ tí kò ní mo ṣe alárìsìkí àwa ẹ̀dá ọba níbàṣírí fàlà. àdánwò wá ṣètánì lọ láìláìláìlá. má torí àdánwò wá. Hello. jọ́sìn fún la ilaha illallah. òun nìkan ló tọ́ ló lólùṣọ́ la ilaha illallah. la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi ẹ bá ń pariwo orúkọ ọlọ́run. mi ma bẹ́ẹ̀ tí ì dé ẹ̀ sókè kó o pè dáadáa adúgbẹ́ fún ọlọ́wọ́n ọba àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwa Muhammad látòrí gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n wà ń kalẹ̀ àti gbogbo àwa ìjọ̀mọ́ látòkè délẹ̀ àdúrà mo fẹ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú wa àní tẹ́ àní tí àní tàràkà àní pàbàṣà àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù ọlọ́run àgbé ogun àlékè gbogbo tó ní kálukú wá ti wá rí tinú wá ń dùn sí ọlọ́run má sọ̀kò bànújẹ́ sí ẹ bá mi sàmí dáadáa àbí kí n má ṣàdúrà gbogbo gbogbo tí a dá wọlé yóò yọrí sí rè. àmín. tún yarí ẹ sàmí gbogbo tí a béèrè fún lọ́lọ́wà yóò ṣe. àmín. àyà rọ́bì gbèjà wájà kójú má ti wá. àmín. àyà rọ́bì gbọ̀rọ̀ wà rò kọ́ta má yọ̀ wá. jọ̀wọ́ wá dákun ràn wá lọ́wọ́ aláwùrọ̀ bí. ọba tí kìí ṣàṣe tí wá dá wa láre. ṣe bí wọ́n ló máa mọ̀ tán ilé ayé wa. gbogbo ohun tí ń dùn wá lọ́kàn ṣe bó ti yé ọ. ìrọ̀rùn là ń bẹ̀bẹ̀ láyé àtọ̀run. àmín. ẹ̀rín ìgbẹ̀yìn ló pọ́n wálé jọ̀wọ́ fi fún wa. àmín. abániṣe làlá ò wá jọ̀wọ́ bá wa ṣe. ìkàwọ́ rẹ lọ́rọ̀ wá wá ojú má ti wá. àlàó máa. my. importance of nikai àbí kí ni mo rí bẹ́ẹ̀ reasons for nikai kí ló dé àwọn kan wà bí tán yarí tán nífẹ̀ẹ́yàwó ó dẹ̀ ń gbé nǹkan tó fà á nìyẹn àbáwọn ọkùnrin kan wà torí ọkùnrin ni ó ní iṣu yẹn kí ló dé tí ọkùnrin ò má rì tàbẹ́yìn tẹ́ ti má rì kí lè tẹ́ ẹ̀ fẹ́yàwó sí kí lè tẹ́ ẹ ṣe háà àwọn kan ò ṣojúṣe nínú àwọn ọkọ ẹ̀rí pé àwọn ọkọ la fèsì látàárọ̀ ọkọ tó bá ń ṣojúṣe kó tún ṣojúṣe sí ẹ̀mú mọ́síná ẹ̀mú sùlásà ẹ̀mú rùbá ẹ̀rí pé mi ò sọ Yorùbá ẹ̀ àwọn obìnrin á ti pọ̀ ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ pé á kí ló dé ọ̀nọ́rẹ́bù yẹpẹ̀ kí ló dé má dalé wa rúkẹ́ adúgbẹ́fọ́lọ́wọ́n ba ètò ìgbéyàwó nínú Islam a máa sọ tí wọ́n fún ara ẹ̀ máa fi rí pé ah, aṣọ́nà ìfọ̀kànbalẹ̀ wà nílé ayé yìí ọlọ́run kò fi wá lẹ́mìí balẹ̀. torí pé ara oore tá a rí ni pé gbogbo ohun tọ́lọ́wọ́n bá ṣe ìrọ̀rùn ló ṣe gbogbo ìṣòro tó kojú wa àfọwọ́fà ni ọlọ́run ò ṣe ìṣòro kan fẹ́ dá kankan ọba alálàáfíà lọ́lọ́run jọmọ́ sánmọ̀ tó dá báwo lẹ ti rí sánmọ̀ náà sí. Si ẹ ń bẹ lálàáfíà lábẹ́ látara pé ó dáa ní sánmà lálàáfíà ó gbé oòrùn lọ ibi tó ga torí pé tó bá sùn mọ́lẹ̀ gbogbo alama yọ bí òrì ẹ gbọ́ òṣùpá tó gbé bẹ̀ ẹ wo ràwọ̀ tó gbé bẹ̀ ẹ wo mọ̀nàmọ́ná rẹ̀ ẹ wo àrá ọlọ́run ẹ wo àrá ọlọ́run ẹ wo òjò ọlọ́run ilẹ̀ yìí ó wá tẹ̀ ní pẹrẹsẹ ká ẹ lè wà lálàáfíà ni o ilẹ̀ tẹ́ rí ó burú ju gbogbo ẹranko tí ń bẹ láyé lọ ilẹ̀ tẹ́ wò yìí Allahu Akbar ó burú ju gbogbo ẹranko tó wà láyé lọ ẹkùn kìnìún wọn lè pa téèyàn mẹ́ta ká tó pa wọ́n àmọ́ ilẹ̀ yìí ó lè gbé gbogbo Nàìjíríà mì láàrin ìṣẹ́jú kan akọ̀ máa ń gbọ́ earthquake ni kò ní ìyálé wa láyé ẹ sàmì àbá sàmì náà ọlọ́run ní wà lẹ́sìn ìjà alẹ́lákùnmí làádọ́ zàdúlà. àwọn ilé ìgbẹ́ ṣe ń gbọ́ rajim bismillahir rahmanir rahim wọ́n ọlọ́run mi ni mo ká eyín ilẹ̀ ó burú ju kí ló dálẹ̀ lọ tó tó bá wá rìn lórí ilẹ̀ tó lọ ń ṣakọ lórí ilẹ̀ ilẹ̀ yóò padà gbé ọmọ ìjọ kan ìwọ náà mọ̀ ọlọ́run ọba ni mo tẹ ẹ pẹrẹsẹ kó lè mọ̀ ọba ara rẹ lórí rẹ ni mo ṣe ní lórí ẹ kó jẹ lábá ń jẹ ẹ̀yin kọ́ ìyẹn ló fà tó fi jẹ́ pé wọ́n dá wa látara yẹ̀pẹ̀ a wá ń jẹ yẹ̀pẹ̀ à ń wọ yẹ̀pẹ̀ à ń rìn lórí yẹ̀pẹ̀ ìjọ abákú ibo láwọ̀ ọlọ́run pè ọ́ ní yẹ̀pẹ̀ kọ́ lè rẹra rẹ nílẹ̀ ìtumọ̀ rẹ nìyẹn tó bá ní rẹra rẹ nílẹ̀ nílẹ̀ Yorùbá ilẹ̀ ló parí ọ̀rọ̀ yẹn máa hùwà ilẹ̀ ta ní ọ̀tọ̀ ni wọ́n rí ọfín ìwọ́rí tí wọ́n ti ń yàgbẹ́ sórí ilẹ̀ kó sọ̀rọ̀ rí ìjọ wọn ti ń tọ̀ sórí rẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ ta ni wọ́ ìwọ tá a gbé ńjọ́ tó dé tá a padà gbé ńjọ́ tó bá ń lọ ọ lágbára débi kọ́ wẹ̀ fúnra rẹ̀ ọ lè wẹ̀ fúnra rẹ̀ ọ tẹ̀ mẹ́tí ó wẹ̀ fún ọ ibi tó burú sí nìyẹn torí ìdí èyí mo mọ̀ọ́mọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ bá rí ìṣòro tó kojú ayé ibi márèjì ló ti bẹ̀rẹ̀ ẹ máa rò bóyá tọ́pìkì ni tẹ bá fẹ́ káyé tò márèjì ní nítorí pé ìgbéyàwó yẹn ní padà ń bí ọmọ tó ń tòlú ìgbéyàwó ló padà ń dàrú táyé ọmọ mi fi ń dàrú tìlú fi ń dàrú mọ́ lọ́wọ́ ọmọ tá a bá bí léèrè tá a bá tọ́ léèrè yóò jẹ́ ní ire tẹ́nire bá wà nídìí nǹkan ẹ̀ dàmọ́ tí ọlọ́kànjúwà bá wà nídìí nǹkan ẹ̀ dàmọ́ tí ìkà èèyàn bá wà nídìí nǹkan ẹ̀ dàmọ́ ọlọ́run wá fi òbí ó fi ṣe mẹ́wàá láyé ọmọ nígbà tí ọkọ àtayá bá wá ń jà ọkọ àtayá tó ń jà yẹn ọmọ pa ayé làwọn fẹ́ dàrú báwọn ṣe ń ṣe yẹn torí pé ayé ọmọ kan wà tó fẹ́ dàrú látara nǹkan tí ń ṣẹlẹ̀ yorùbá sì sọ fún yín pé bàbá torí iṣu jẹpo a máa torí epo ṣe kí ni ẹ má rò pé tọ́pìkì kékeré ni o béèyàn bá dì í mú dáadáa wọ́n ń pè ní the family institution níjọ́ tó bá ti gbogbo ẹ̀yìn tẹ̀ wá bí ibi tẹ́ ti jáde nìyẹn factory tó ń produce èèyàn nìyẹn tó lódodo ẹ̀dá bá tọ́yàn èyí ó do lódodo tó ní tẹ́lọ́rùn òbí bá tọ́yàn èyí ó do ní farada òbí bá tọ́yàn èyí á do farada bẹ́lẹ́sìn bá tọ́yàn èyí á dẹlẹ́sìn bẹ́lẹ́sìn bá tọ́yàn èyí ó dẹlẹ́sìn. ọlọ́ni wàlíbáládò tọ́ yìí. wàlíbáládò tọ́ yìí bóyá kàró dúró bá tó bí sílẹ̀ wá bì í. الذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون ẹ̀yin ọmọ ìyá mi ilẹ̀ tó bá jẹ́lẹ̀ ọlọ́ràá irúgbìn a máa jáde níbẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ìtumọ̀ ẹ̀ ní pé ilé tí bàbá àtìyá jẹ́ni tí ń sin lọ́wọ́n ọba tí bàbá àti ìyá nífẹ̀ẹ́ ara wọn ọmọ tí ó jáde ńbẹ̀ ọmọ tí ó nífẹ̀ẹ́ ni ó jáde ńbẹ̀ ilé tí bàbá àti ìyá kórìíra ara wọn èébú èpè ojoojúmọ́ nílù ọmọ tí ó jáde ńbẹ̀ yóò burú lẹ́dà torí tójú rẹ̀ ti rí ni ọlọ́run wa ní wàlíbáládò yìí. yẹ bá náà bá ní wàá bí ilẹ̀ tó bá já nílé ọlọ́ràá irúgbìn máa ń jáde ń bẹ pẹ̀lú ìrọ̀rùn àmọ́ wà lẹ́dí ìhàbùsà. àbùsà láyà bọ̀rùjù ìlà nàkìdá. ilẹ̀ tó bá burú inú ilé tó bá burú kọ́mọ ọmọ rẹ tó jáde ń bẹ ọmọ yẹn á múra ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé túnra yín bí ni ẹlòmíì tó jẹ́ ní ire lénìí kò jáde ń ire ó padà dá nǹkan mọ̀ ó túnra rẹ̀ bí ìtumọ̀ ẹ̀ ní pé láti jáde nírú bẹ̀ yóò jẹ́ nǹkan tó le àmọ́ èyí tó dáa jù òun ni kí bàbá àtìyá kí wọ́n jẹ́ àpẹẹrẹ rere ọlọ́run tún ṣàlàyé àpèjúwe yẹn fún wa nínú suratu Ibrahim aya twenty four. شجرة السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون الفقراء يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء ọlọ́run ní mo tún fún yín lápèjúwe ọ̀rọ̀ rẹ̀ a máa sèso rẹ̀ igi rẹ̀ tí ń ti ń sèso ìtumọ̀ ẹ̀ ní kí bó ṣe jókòó yìí mo fẹ́ kó ríra rẹ ní igi ire tó máa so èso re ẹ̀sọ́ pọ́lọ́run ṣe mí ní igi ire tí ó so èso re torí kí bó ṣe wà yìí ntọ́lọ́run pè lẹ́sìn òun ni bó ṣe lè jó lóríire tó kóríire rẹ ran ẹlòmíì gbogbo ẹni tó bá fi ṣoríire látara rẹ wàá tún máa gbaládàá toríjọ́ gbéǹde àlìkìyàmọ̀ ẹ mọ̀ bíi network marketing lọ́rọ̀ ọ̀rọ̀ ìwà rí ẹni tó o bá kọ́ ní dáadáa tó bá ti ń ṣe dáadáa wàá máa gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run kò dẹ̀ ní dín ládẹ́ ẹni yẹn kù jọ̀mọ́ ẹ̀yin ẹ wo ẹ wo ọ̀rọ̀ àwẹ̀ yìí ẹni tó bá bọ́ aláwẹ̀ kí lẹ̀san rẹ̀ yóò gba ládàá àwẹ̀ tẹ́ni yẹn gbà kò dẹ̀ ní dín ládàá àwẹ̀ tẹ́ni yẹn gbà kù ẹ bá ń gbórúkọ ọlọ́run tó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ó jẹ́ ẹni ibi ẹ máa wọlé ẹni ibi tó kọ́ni ní ibi tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ àwọn tí wọ́n ń wọná wọn ó máa sọ fọ́lọ́hún pé ìrè ọlọ́run lágbájá yìí tó wà lọ́ọ̀kan yẹn ọlọ́run ẹ bá wa kí òun sí ìsàlẹ̀ gan-an torí òun ló ṣokùnfà bá a ṣe débi tá a dé yìí ọlọ́run má ṣe wá lókùnfà orí burúkú fẹ́nikẹ́ni tá a bá ń sọ pé kí ni reasons for marriage ẹ má jẹ ẹ̀yẹn jẹ́ ká má marry ká kọ́kọ́ yẹ̀ wò kẹ́ni kankan má marry kí ni yóò padà ṣẹlẹ̀ àkọ́kọ́ ọmọ àlè ọmọ àlè àgbòde ṣẹlẹ̀ mọ̀ pé nínú Islam nǹkan àkọ́kọ́ tá a máa ń ṣe òun ni ká ṣègbéyàwó ó ń bẹ nínú àwọn tó jókòó sí bíbáyìí àwọn Boko Haram ẹ mọ̀ tó ń pè Boko Haram ìwọ náà máa mọ̀ túmọ̀ ẹ̀ sìn tí wọn kí Boko Haram máa ń jiyàn gbé ni ìwọ tó gbé obìnrin sílé tó lọ ṣẹ̀tọ́ lórí ẹ̀ you are a you are a Boko Haram tó wá ń sọ yìí pé àwọn òbí ẹ̀ mọ̀ pé wà nílé ni àwọn tó jí chibok girls gbé àwọn parents wọn mọ̀ pé wà lọ́dọ̀ àwọn wèrè yẹn àbí ẹ̀ understand bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ sí ọlọ́run ní ṣàwá ní wèrè o mo kàn péǹtì píkṣọ̀ tó máa fi mọ̀ yí pé o ṣàìdá fún ìyàwó tó gbé sínú ilé ìyàwó rẹ náà ṣàìdá fúnra ara rẹ̀ ó tún wá ṣàìdá fáwọn òbí rẹ̀ ọlọ́run bá àlékè ọlá ní fankihuna. fankihuna bí ìdíni alẹ́. ọlọ́run ní ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn ẹbí wọn wọ́n dààmú lé lórí wọ́n ja wọ́n ta ẹ̀jẹ̀ lé lórí ìyà jẹ wọ́n láti jẹ́ kọ́mọ yẹn dàgbà ó wá lọ mú lọ́dọ̀ wọn onígbàtà ti láìkí ara wa ìwọ ló bí ni àbí wọ́n ló tọ́ dàgbà o gbọ́dọ̀ eléyìí mo fẹ́ kí eléyìí so èso rẹ ni o mo dẹ̀ fẹ́ sọ fún yín pé marriage máa ń bá wọn ṣe marriage online tèmi èmi ò ní síbẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn akọ̀mọ́ máa ń wúra lórí zoom ni mo fẹ́ sọ fún yín bó ṣe easy tó o ní di canopy o ní di share láti ṣe marriage mo fẹ́ kẹ́ ẹ pinnu pé ẹ fẹ́ ṣe o torí pé ẹ gbé wọn sílé. Si ẹ máa máa béèrè àwọn ìbéèrè tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́wọ́ wa ara ìbéèrè tẹ máa ń béèrè Ramadan ni pé ìyàwó tí ò ní igi ẹjọ ṣó lè dáná fún wa kí ló ń ṣe nínú ilé ẹ you are a kidnapper. you are a kidnapper. ìyàwó mo fẹ́ kí ìwà àtọkọ rẹ kẹ́ gbọ́ ẹ kì í ṣọkọ àtaya lọ́dọ̀ Ọlọ́run tí ẹ bá tún ṣe tó bá fẹ́ gbé yín dìde níjọ́ gbéǹde àlìkìámọ̀ ìdìde oníṣìnà náà máa gbé yín dìde. ẹ lọ tún ṣe má sọ pé ó kọ́lé fún ẹ má lọ ra mọ́tò kò tí ì ṣe kankan fún ọ tí ò bá so yìgì fún ẹ tó bá délé sùúrù ló máa fi sọ fún pípé ọkọ mi ọ̀nàrẹ́bù yẹ̀gbẹ́ ti wá sọ̀rọ̀ o kò wá nídìí canopy kò nídìí ṣíà inú yàrá yín mo lè ṣe inú pálọ̀ mo ti ṣe marriage ten minutes ìṣẹ́jú mélòó jọmọ ten minutes ẹ lọ wo fídíò yẹn àwọn tó hò wọ́n ju hundred thousand lọ àwọn èèyàn láìkọ́ máa wọ̀rọ̀ lọ́rọ̀ wọn kàn ṣí ẹ lọ ten minutes kò sí wàhálà rárá ìyàwó inú pálọ̀ ni ó dẹ̀ ní àlùbáríkà àwọn tó yẹ pé àwọn tó wà ń bẹ wọn ọ̀ tó méjìlá mo ní ṣe tán ẹ̀yin tẹ́lẹ̀ pèrò ẹ lọ wo views hundred thousand views oníkálukú ń ṣàdúrà fún wọn ni pé this is how it should be kí ni mo máa ṣe òun ni mo fẹ́ ṣàlàyé fún ẹ̀yin níjọ́ bá ti pọkọ rẹ pé bàbá rẹ abẹ́gbọ́n rẹ̀ kí sáà rí ẹnìkan lọ́kùnrin tó lè fi ọ́ tó lè fi ọ́ lọ́kọ pàbúrò rẹ kí gbogbo wọn wà níbẹ̀ kóun náà pa àwọn kán kó pa àwọn ẹbí rẹ̀ kò sí wàhálà ẹni tó mẹ́jọ mẹ́wàá márèjì ti ń so lọ kí ni máa béèrè ọwọ́wọ́ ọkọ ni máa ti kọ́kọ́ béèrè béèrè tó máa fi rí pé kò tiẹ̀ fa ìnáwó wọ́n ń pè ní ijab wakubu eré ọkọ sọ fẹ́ fẹ́ obìnrin tọkàntọkàn á ní bẹ́ẹ̀ ní sa ìdẹ̀yìn tó ti fẹ́ lò ó gbóni abẹ́gbọ́n ọlọ́run lọ́ba aláforíjì ah. àforíjì tọ́lọ́run ó ní agbára gan o kó o máa ṣe ọlọ́run láti jọ yìí tó o bá pinnu lẹ́nìí yìí ibi tí Islam jẹ́ ẹ̀sìn tó rẹwà lẹ́nìyàn o tó bá pinnu lẹ́nìí pé wọ́lọ́run mi ò ṣe nǹkan yìí mọ́ foríjì ní ata ibùmínà zambi kamala zambala lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tó o ṣe lọ́run rèé èyí tẹ́ jẹ́ lẹ́sẹ̀ ẹ̀ tó lè ṣàláwà kí bá wù. alìsílámù yá bí qablahum. kéèyàn má ṣe islam tẹ́lẹ̀ kó wá gba islam lẹ́nìí gbogbo tó ti ṣiṣẹ́ sẹ́yìn ọlọ́run ni mo parẹ́ ọ̀nà méjì lọ́lọ́run máa ń gbà ṣe o tí ẹ̀ṣẹ̀ èèyàn tó bá ga tó àpáta ọ̀nà méjì ni ìfà tó bá mẹ́lẹ̀ kejì gan wà ní ọlọ́run má parẹ́ ó mọ nǹkan tó máa ń ṣe ni ó lè parẹ́ kúrò ó lè ní ọlọ́run mo parẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe start on a clean slate ó gbọ́ tó ní Ramadan yìí mọ̀nsọ́mọ̀ Ramadan ìmọ̀nà wà àti ìwọ tó bá gba àwẹ̀ yìí bó ṣe yẹ kó gbà máa pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹlẹ̀ àánú wo ló tó yẹn jọmọ́ ẹ̀ṣẹ̀ wo náà ṣe ẹ̀ lọ́fíìsì tó kan rí mọ́lẹ̀ lójoojúmọ́ pé ò lè dárí jiyàn a kàn máa béèrè ní nínú kó parẹ́ ọlọ́run máa ń parẹ́ tó bá wọn lọ́hùn á ní ẹrú sìn nígbà tó wá túbá ó wá ń sìn mí ẹ̀ṣẹ̀ yẹn má parẹ́ bẹ́sẹ̀ yẹn ṣe ga tó ẹ sọ di ìrun tán kì. Ah, ẹ gbọ́ tí mo ní tẹ bá mi lẹ́ẹ̀kejì ẹni jọ má parẹ́ o bá mi kọ̀ǹbáàtì ẹ̀ sí kíni abẹ́gbọ́ ó dàbẹ̀ ẹni tí ò wá bí iṣẹ́ ni tọ́ni kan convert ọjọ́ tó absent ẹ̀ sọ́jọ́ tó present salary máa pé àbí ò ní pé ntọ́lọ́wọ̀n bá àlekè ọlá ń ṣòro fún wa nìyẹn a tún lé nǹkan tà kọ́kọ́ ni ijab wa kubul ọkọ ṣóògbà láti fẹ́ tó bá ti ní yes ẹ máa wo ìṣẹ́jú tí mò ń lò lórí ọ̀rọ̀ márèèjì o ọkọ ṣóògbà àti fẹ́ á ní mo gbà tọkàntọkàn ìyàwó ń kọ́ alẹ́mi náà gbà tọkàntọkàn ó tán first condition second condition bàbá ìyàwó <laughs> wọ́n jà ti lu ọmọ ẹ̀ láti jọ ìyá ẹgbẹ́ tó yọ̀ǹda á yọ̀ǹda ó parí o ó kù third condition ìwọ ìyàwó kí lo fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ owó tí ó máa sọ abẹ́ rẹ dẹ̀ tọ́ fún un anything lóbìnrin lè gbà ó lè ní ẹni kó fún mi ten million tí yẹn bá negotiate yẹn ní òde gba ten thousand ó yẹ ó yẹ mi o ó yẹ ó yẹ mi o so yẹn wá ní kò burú ẹmu ten thousand wa obìnrin lè gba one thousand obìnrin lè ní kí ọkọ ń ka iná àtẹná fóun ọlọ́run bá alágbára lọ́lọ́run obìnrin lè ní ọkọ mi rán mi ní hajj kò sí tóbìnrin ò lè béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ẹ̀ wá rí i ìyẹn ti lọ nìyẹn wọ́n gba ọkọ láyè láti jẹ gbèsè kínní yẹn wọnú marriage wọ́n ní kì í ṣe dandan kó san lẹ́sẹ̀kẹsẹ̀ á kàn ti mọ̀ pé òun jẹ gbèsè á dẹ̀ máa san díẹ̀díẹ̀ kí ni last one wọ́n á lẹ́yìn tẹ́ ẹ wá mo gbọ́ mo yà kẹ́ ẹ sọ pé ẹ jẹ́rìí sí ẹ̀yin náà dẹ̀ sọ yìí pé a jẹ́rìí sí ìgbéyàwó láàrin Fatima àti Abdulsalam kọ́lọ́n kó fàlùbáríkà sí ó tán o wọ́n dọ́kọ̀ àtayá ìjà lòṣẹ́jú márùn-ún lórí yẹn mo rò pé ti benefit inú lecture yìí sìn kò sí ó ní ìkọ́bọ̀ tí n bá tún wá ṣe márìjì fún ẹ wọ́n náírà àtún nígbà lọ́wọ́ ẹ fún kíni ta ló ní iṣẹ́ ta ló ní àlùbáríkà lọ́dọ̀ ta ló ń fún yàn èló ní ojú tí wọ́n fi ríran èló ló san kó o tó rìn ẹ ti ẹ̀ sí ń bíbà yìí mọ́ a ti ṣe tán ọlọ́run ní òjò lálùbáríkà a kàn ṣe fún ikẹ́ mọ́ sí lọ́run ni. that's how easy it is to do marriage ta ló gbé wàhálà kọ wa lọ́rùn àkọ́ńpẹ́ ẹ̀sìn yìí àwa nira wa lára ọba tó lẹ̀sìn ní ẹ̀sìn rọrùn ni tó bá fi lè ṣe ráìsì dìríkà kan ó ti ṣe wòlímọ̀ jáde ń sọ dìríkà ó ra family biscuit kó fún wọn ní mineral ó ti ṣe kí ni o ọlọ́wọ̀n ní kó pẹ̀rán gbà tí ń ṣe kò mọ ló ń ṣe ọ̀rẹ́ wa kan wà four hundred naira ló fi ṣe marriage four hundred naira iṣu lajẹ iṣu àtàtà táwọn èèyàn ní àìwọ ní márèèjì báyìí ó ní àlùbáríkà ju kílò dálẹ̀ lọ wọ́n ti bímọ mẹ́fà báyìí ẹ bá ń gbórúkọ Ọlọ́run tóbi Islam ẹ̀sìn ṣe bí o ti mọ̀ ni I will do my marriage wọ́n á gbà pé kí náà ń gbà ẹnìkan kan gbà ó Nàìjíríà ẹnìkan kan gbà ó bá wọn ẹ̀kọ́ lọ ṣe márèèjì ẹlẹ́niwìà ẹnìkan kan ò rí ẹ tó bá láṣọ tó wọ̀ wọ́n máa gbà ẹni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn bóyá máa sanwó rẹ́ǹtì ilé ẹ̀ lóró tó bá wù ẹ́ lẹ́ẹ̀mejì ó lájẹ́ pé ò múra dáadáa ẹ̀sìn ṣe bí o ti mọ̀lẹ̀ sí Islam ọlọ́run kò dà wá láàmú àwa là ń dara wa láàmú àwa la máa ń sọ pé well ẹ tí n bá fẹ́ ṣe marriage mi you know hall ti máa ń lò must be esperado wàhálà ló kó rẹ̀ sí kò yí marriage ju nǹkan kan ìwọ ló kó rẹ̀ sí wàhálà ṣé àti mo fẹ́ kán lò mí ìfẹ́ kó jẹ́ ṣé àrò eléyìí kí ni. Marriage, I mean, wedding is for a day, marriage is for a lifetime. Ngbà tó o bá tó o bá impress Ọlọ́run ọmọ tó o kọ wá impress yẹn nobody is impressed. Ọmọ èèyàn onílara ni wọ́n. Ọmọ èèyàn ẹlẹ́gàn ni wọ́n. Kò sí bó ṣe lè ṣe tọ́mọ èèyàn máa gbà pé tiẹ̀ da ju tòun lọ. Ìyá kọ́kọ́ lọ dìyẹn sínú dictionary ẹ̀. Tó bá ti rí pé o ṣe ń tójú tòun lá ní ẹ̀wọ̀n aláṣẹ hàn. Àmọ́ ah, ah, kí ni kí ni wọ́n á ṣe látàárọ̀? òun dẹ̀ ló ń jẹ ìgbín ló ń jẹ gbogbo ẹ̀ látàárọ̀ yìí ẹ̀gàn dé má nira ẹ lára ọlọ́run ò ní wa lára wà má jà á láàrin. ọjà àlàyé kò fi dé ní ìhàrọ̀jì. ẹni tí mo sọ yẹn nìdí àkọ́kọ́ tẹ́ni tó yẹ kó márì tí ò fi márì dè ní. báwo la ṣe máa ṣe báwo ló ṣe máa rí ẹni tó bá lówó wọn ni kó náwó ẹni tí ò lówó kí ló yẹ kó ṣe. you know afáàsá mínú ká fún wọn lè yóò ẹni tó lówó náà ni kò na ìwọ tó wá lówó wá ní ohun tó jowó lọ tó pè ní ọpọlọ. wọ́n kò ní wọ́n lè rí sùkúù fọ́lẹ̀ yóò fi kí máa bá wọn lọ ọlọ́run níwọ̀n tí ń bá fún lówó ìwọ̀nba tó bá ní ti tẹ́mi ọlọ́run ọba lọ́rùn. ayọ̀ èèwọ̀ èèwọ̀ èmi ọlọ́run ò ní bí ẹni tí ń bá fún ẹ. sọ̀yẹ̀jẹ̀ alúlọ̀ ọ̀hún bá dà ọ̀hún sí rí yosùrọ̀. tó o bá ti bẹ̀rẹ̀ ìgbéyàwó rẹ lórí ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn lẹ́fẹ̀ẹ́ máa lò lọ ẹni tó bá gbọ́n láyé yìí gbogbo nǹkan àrà ló fi ń dá bẹ́ẹ̀ ṣe máa rédíò dáàdì mi pick up náà ń lò mo ní ìdẹ́ni tó máa yá wa ní Mercedes ibi tíyàn ti ń bẹ̀rẹ̀ wàhálà yìí ènìyàn ṣé wọ́n máa béèrè mọ́tò tó gbé wá ń jọ́ tán bá bẹ̀rẹ̀ kí ni wàá ti òwò kẹ̀kẹ́ márúwá kẹ́ ẹ dé venue kẹ́ ẹ change aṣọ yín kẹ́ ẹ lọ jókòó kẹ́ ẹ má tanra yín kò sí nǹkan kan bẹ̀ ara lẹ tún fi dá ó ti gbọ́ kí ni mo náà fi dá yìí ara ló tún fi dá torí pé èèyàn ní sọ much nípa ẹ ṣùgbọ́n tó bá tún lo kẹ̀kẹ́ márúwá marriage yẹn máa tún trend abẹ́ understand Kini ni tó ń try láti sọ ìtọ́kọ mi ní tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ tí o fẹ́ o lọ yá mọ́tò o ti bẹ̀rẹ̀ sí ní yá nǹkan nìyẹn láti jẹ́ o máa yá nǹkan náà lọ ni o ní ìdí ẹ̀ báyìí pé Toyota Corolla old model ló wà nílé ẹ fọ́ dáadáa ìwọ́gán ló má tètè dé venue àbí níjọ́ tán bá ń so pọ̀ wọn òbèrè ẹjọ́ mọ́tò wo lẹ gbé wa irú ẹ̀yin tẹ́tẹ́ wá sí venue lé ní ìsìn ẹni tó tán rẹ̀ wà níbí ẹni tí ò tán rẹ̀ wà níbí ó mọ̀ pé mo fẹ́ lọ síbẹ̀ ó sáré wọ mọ́tò ń bọ̀ níbí ẹnìkan ni mo fẹ́ kán sílẹ̀kùn mọ́tò tí n bá dé ẹnu ọ̀nà gate ta lórí ẹ ẹ má jẹ́ ká tanra wa ọlọ́run ti ṣe dáadáa fún gbogbo wa gbogbo ohun tá à ń wá yẹn pàǹtí náà ń pè é àwọn nǹkan tó ń ba márèèjì jẹ́ nìyẹn so nǹkan àkọ́kọ́ tí ń jẹ́ kí márèèjì ó lárinrin òun ni ká so pọ̀ bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni kó jẹ́ pa ṣe ń torí ọlọ́run kí ni mo sọ jọmọ́ kí ni túmọ̀ pé mo ṣe ń torí ọlọ́run gbogbo ọkùnrin tọ́lọ́run dákọ́ ló máa di ọkọ kọ́lọ́run tó pè wọ́n sọ́dọ̀ gbogbo obìnrin sì kọ́ ní òdì àyà kọ́lọ́run tó pè wọ́n sọ́dọ̀ ta lẹni tí ń sọ ta lẹni tí ń fún wa ní pòsíṣàn yẹn ta ni ń sọkùnrin dọkọ ta ni ń sobìnrin daya gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run ọlọ́run má ṣàìdá yín lóhùn. téèyàn bá lóhun ṣe nǹkan nítorí ọlọ́run marriage yẹn ò ní túká láéláé secret ní tó ń tú marriage ká àìṣe nítorí ọlọ́run tó bá mú ẹ kó gbà tó bá mú ẹ kó má gbà máa fún ẹ láwọn example tá a bá ti ṣe nítorí ọlọ́run ìtumọ̀ ẹ̀rẹ́ o ẹ sọ pé ìyá kaná àbúdù. ìyá kaná àbúdù ẹ wá sọ pé wá ìyá kanastain ìyá ibi yìí nìkan lẹ ti gbà n bá ní káwọn èèyàn ṣe ìyá kaná àbúdò wọn á ní wá ìyá kanastain wọn á ní tó ń da márèjì rú náà nìyẹn ọ̀tọ̀ ní tán ní ẹ̀ sọ ọ̀tọ̀ ní tẹ́ ẹ̀ sọ ó yẹ tún sọ ìyá kaná àbúdò ìyá kaná àbúdò ìwọ tí marriage yẹn ti ń succeed tó bá tẹ́tí gbọ́rọ̀ yìí ó máa máa succeed lọ ni ó máa máa ṣoríire lọ ni ìwọ tó ń ráwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá tẹ́tí gbọ́ wá sí i wàá rí pé wàá rí ìpíà rẹ̀ fúnra rẹ̀ orí gbójoojúmọ́ là ń ṣàdúrà bẹ́tà àmọ́ nǹkan tí yàn ń ṣàdúrà sí nàìjíríà gbogbo nǹkan lẹ́ máa ma ṣàdúrà sí gbogbo nǹkan kan ló ní ìdí àdúrà èyí tó pọ̀ jù nínú tá à ń ṣàdúrà sí ìwọ gangan ní nǹkan yẹn need kò change ìwọ ló ní láti change because ọlọ́run ti ń gbàdúrà ẹ̀ kó wọ́n tó bí ẹ sáyé mo ṣàpèjúwe kan lánàá ní fire service àbí mo ní ẹni tó pẹ́ kó tó débi iṣẹ́ tán fún ní query ẹ máa wo nàìjíríà bá ṣe ń ṣe ó pẹ́ kó tó débi iṣẹ́ ló bá gba query irú kí leléyìí ẹni tó kọ́ fi lọ ní ọ̀rọ̀ ẹ fàdúrà wrong person lórí yẹn ọ̀rọ̀ ẹ ò fẹ́ àdúrà ọ̀rọ̀ ẹ ń fẹ́ ìyípadà láyé rẹ wàá wá béèrè why lẹ́ẹ̀ márùn-ún kí ni mo ló máa béèrè kí ló fà á lẹ́ẹ̀márùn ká ní nàìjíríà bá béèrè wáì lẹ́ẹ̀márùn nàìjíríà ti dá kí ló fà á tí mo fi gba query kó tó di pé wàá ka yàsín kó tó bẹ̀rẹ̀ àdúrà wáì wàá wá dáhùn wáì yẹn fúnra rẹ torí pé mo pẹ́ kí n tó dé wàá wá béèrè second wáì kí ló dé tí mo pẹ́ kí n tó dé mọ́tò yẹn pẹ́ kó tó gbé mi débi wàá tún ní another wáì kí ló dé tí mọ́tò yẹn pẹ́ kó tó gbé mi débi torí mo há sí go slow very good another why kí ló dé tí mo há sí go slow ó nítan rẹ o torí mo pẹ́ kí n tó jí so wàá tún kọ síbẹ̀ kí ló dé tí mo pẹ́ kí n tó jí mo pẹ́ kí n tó sùn <laughs> wàá tún kọ síbẹ̀ kí ló dé tí mo pẹ́ kí n tó sùn kí ni mò ń ṣe mò ń wo fíìmù <laughs> torí pé wáìtì ẹ̀gán ti bẹ́ẹ̀ tó mẹ́fà èèyàn máa ń fa wáì yẹn lórí mẹ́wàá ń gbà mí wá wá máa lọ túnṣe láti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ló ti máa lọ túnṣe kí ló kàn mí pẹ̀lú fíìmù àkọ́kọ́ káńsù yẹn ó ti yọ bùkátà yẹn kúrò láyé ẹ̀ mi ò ṣe ní tètè sùn kí n lè tètè jí kí n make sure pé mo sẹ́ẹ̀tì àlámù abẹ́gbọ́ tó bá ti ń ṣe ájàbẹ́ pé kò sí gòsùlò lẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ló ní ṣe máa ń rìnrìn ẹ̀ nìyẹn tẹ́ bá ní gòsùlò wà ó kàn máa wòye ni pé ó kú tara rẹ̀ torí every problem is capable of definition ìwọ tó wá mójútó bẹ́ẹ̀ yẹn wàá rí pé wàá tètè débi iṣẹ́ ju ẹni tó ka yàásín mẹ́wàá lọ mi ní ká má máa ṣàdúrà ọlọ́run fẹ́ ká máa ṣàdúrà àmọ́ ká ṣe gbìyànjú tó máa jẹ́ kíkíni gbà marriage yẹn tó ń collapse àdúrà kọ́ ló nílò kó tó nílò àdúrà ó máa kọ́kọ́ ṣiṣẹ́ ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ ká tó ṣàdúrà ìwọ lọ ka sóràtù bákọ́rà àyà one eighty six wàyíṣà. sàlẹ́bà ìbáàdì ànínní ìní kọ̀rí kíkún ìkúdà àbẹ́dà ìsádàn. ṣe ẹ̀rí sìn ẹ wo bátìrì ni òṣìṣẹ́ yẹn wọ́n máa ní kàn ká yàá sìn kí ni problem eléyìí ẹ̀bìrì wáì ọ̀hún jẹ́ ká àfàsàmínú gan rí nǹkan kà báà làwọn yẹn ṣe máa gbọ́ máa yẹn wà ń bẹ̀ yẹn o.

فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. jàmáà ọlọ́run bá àlékè ọlá ń sọ fún wa ẹni tó bá ń sọ fún yín pé mo pe ọlọ́run ọlọ́run ò dáhùn lóhùn ọlọ́run ní ẹ sọ fún kóhùn náà dé ní ọlọ́run lóhùn mo ti tọ́ yín sọ́nà kílétínú rẹ ò dùn ibiṣẹ́ tó wà yìí kílétínú rẹ ò dùn àfọwọ́fà rẹ ni èmi ọlọ́run dùn ẹ́ nínú ọ̀nbara rẹ nú jẹ́ èyí tí mo lóò gbọ́dọ̀ wò ló ń wò èyí tí mo ní o dúpẹ́ lé lórí ọ̀ dúpẹ́ lé lórí ọtí ẹ mọre ọtí ẹ mọ kí là ń torí rẹ̀ yọ̀ o mọ kí là ń torí rẹ̀ kájọ. ìtẹ̀láṣẹ wọn ní kó o mú mi délé láyọ̀ lọ́ba mutí ọwọ́ sùn gọ́tà mọ́jú lọ́ba jí ọ pé gọ́tà ló sùn ẹ̀ ó yọ ọlọ́run tí wọn náà ti rí sìn a máa ń fọlọ́hún ṣe yẹ̀yẹ́ gan n tó yẹ kó o ṣe o jáwọ́ ń bẹ̀ ẹ wá ń tọrọ nàìjíríà pé nàìjíríà ò dáa nàìjíríà kí ló kan nàìjíríà pẹ̀lú pírọ́blẹ̀mù yìí wọ́n máa pè é pẹ̀lú orúkọ bàbá rẹ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́wọ̀n ni ní oh, ou nigerians kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ nàìjíríà ò lè wọ náà nàìjíríà ò lè wà lè jọ náà nàìjíríà ò síìkì ọmọ nàìjíríà ló ṣe kíni. ló síìkì. mo fẹ́ kó owó dáadáa ó ti fẹ́ ọkọ dáadáa mo ò mọ̀ yín pé ọkọ dáadáa ò tó ó ti fẹ́ aya dáadáa aya dáadáa ò tó ó láwọn nǹkan tó yẹ kó o ṣe tí ó di márèèjì rẹ mú nǹkan àkọ́ nǹkan kejì tí mo sọ lẹ́ẹ̀kan lẹ́yìn bá ti ṣègbéyàwó dáadáa mo ní ẹ torí ọlọ́run ṣe ẹni tí ń bá ṣe nǹkan torí ọlọ́run mo fẹ́ kó o gbọ́ practical rẹ̀ dáadáa o gbogbo obìnrin tó wà lọ́dọ̀ ẹ yẹn ọlọ́run ni mo fẹ́ fi ṣe okùnfà àlìjọ́nà fún ẹ okùnfà kíni gbogbo ohun tó o bá ṣe fún yóò máa jẹ́jọ́sìn túmọ̀ ìyá kaná àbúdù nìyẹn ìyá kaná àbúdù ire ọlọ́run ìwọ ni máa fi gbogbo ohun tí n bá ṣe sìn gbogbo ọ̀rọ̀ ẹnu mi máa fi sìn ẹ́ owó àpò mi máa fi sìn ẹ́ ìmọ̀ orí mi màá fi sìn ọ́ agbára tí mo ní màá fi sìn ẹ́ sowárẹ́ ni tó wá ń jèrè kíní yẹn lọ́ọ̀mì rẹ ọlọ́run ẹni tí mo fẹ́ máa fún lówó yẹn ẹni tí mo fẹ́ máa fún ní ìmọ̀ yẹn ẹni tí mo fẹ́ máa fún ní agbára yẹn ẹni tí mo fẹ́ máa ràn lọ́wọ́ nítorí ìwọ ọlọ́run yẹn mi ò ní retí nǹkan kan lọ́wọ́ ẹ̀ wáyé ìyá kanostain ọ̀dọ̀ rẹ ọlọ́run ni mo ti máa wá gba gbogbo ẹ̀san ìwọ ló máa dúpẹ́ fún mi ìwọ ló máa ràn mí lọ́wọ́ ìwọ ló máa gbé mi ká ṣé ó tán o ṣé ó tán wọn ní kó rojọ́ òun àti ìyàwó ẹ̀ ó ní she's an ingrate ọ̀rẹ́ inú rẹ wọ́n ibẹ̀ she's an ingrate nígbà tó géètì ìyá kan náà búdú. ẹ kàn sọ yìí. ó lọkọ mi ọkọ mi ẹ kàn bẹ́ẹ̀ ni kò ń ṣèyàn rè é fún example kan mo dẹ̀ sọ ń jọ́ta wá sí mainland last ìwọ ọkọ tó ti gbọ́ part of the Quran o ti gbọ́ pọ́lọ́ ní ká tọ́jú ìyàwó wa orí ẹ̀ wá wípé yes máa tọ́jú obìnrin yìí wá lọ sí supermarket ló ra gbogbo nǹkan mèremère lórí ẹ wú nínú ẹ ń dùn pé tó bá rí mi lẹ́yìn ó máa fò wọ́n mi fáfáfá ọ̀tàn rẹ̀ o ti ń tọrẹ rẹ̀ dì nìyẹn o o ti ń ba ìyáka náà burú jẹ́ o tó bá gba ẹ má wà níyàn ibi tá níyàn ti ń fèlì nìyẹn ọmọ yìí tí ó hùwà dáadáa tí n bá ṣàwọn nǹkan yìí ó yẹ kí ìwà ẹ̀ change ẹ wo bó ṣe fáìn tó ọlọ́run láníyàn burúkú ni ọmọ yìí hmm, mọ́mí ẹ̀ máa ń rí mi ní ẹni tí ò dáa bá wa ń káṣífò mọ́mí ẹ̀ máa ń rí mi lẹ́ni tí ò dáa tí n bá ṣe kinní ìfún màmẹ́ ló kọ́ máa pè mí kò sí ni ó máa pè màmẹ́ ẹ tó wà nígbà àyà rẹ in fact nírú alẹ́ yìí gbogbo eré tí ò ló máa ṣe pẹ̀lú mi wà níyàn rẹ o àníyàn rẹ ti kúrò ní ìyá kaná àbúdù o o ti ṣe mistake lọ́wọ́ ma o ma shock her i'm gonna shock her she's gonna know that she has a great husband today mashallah ló bá lọ ló bá lọ ra ẹrù ó ra ọwọ́ ó ra báàgì ó ra bàtà ohun máa like very expensive ló bá dé ló bá délé ló bá gbé kalẹ̀ oníyà tẹ́lẹ̀ mi lọ kitchen wẹ̀gbẹ́ òsì yẹn what do you see there it's yours ìyàwó bá ní ta ló ní àníwọ̀ ló ní àbíkẹ́ ọmọ àjọkẹ́ mashallah. I add another name to your name Makẹ́bani. Ìyàwó bá ní èló lẹ rà o. Èló lẹ rà á. Àníwọ̀ ló ní ah, ẹ fi yẹn lẹ̀ àlélo lẹ rà á. Ah, èmi ò mọ kọ́kùnrin lè trust ìyàwó ẹ̀. Èló ni èló ni àbí bára ilé ẹ bá ṣe ẹ bá ṣe ẹ̀fẹ̀ kára gbà yín aráta máa gbà yín gbẹ̀yìn ẹ wo ibi tí ọkọ mú ọkàn lọ ẹ wo ibi tí ìyàwó mú ẹ wo ibi tó mú tráfíkì lọ ọkùnrin yẹn ṣe bí ọkùnrin ok bóyá kò tí ì gbọ́ iye tí mo rà ni dàlí ṣọwọ́n bó ṣe ń yẹn cost me five hundred thousand ìyàwó ẹ̀ ni wọ́n ti gbá yín wọ́n ti tí mo sọ fún yín wọ́n máa gbá yín gbẹ̀yìn ni ṣé iye táwọn ẹgbẹ́ yín rárú eléyìí nìyẹn máa yẹn dàbí ẹni tí òyì fẹ́ kọ́ ẹ gbogbo àníyàn tó ní lọ́hùn ó máa fò mọ́ mi lọ́rùn ó máa pàǹtí jọkẹ́ ó máa pè yẹ́ ẹ̀ ìwé ẹ̀ máa change ọkùnrin àwa ọkùnrin òde ń gbà lẹ́rọ̀ ló bá ní jẹ́ ń rọ́jú ó bá change price yẹn pé kò jẹ́ five hundred five hundred ló ra o onírè mò ń ṣe two fifty ni ìyàwó ẹ̀ ní fẹ́ẹ̀kì lẹ́ra. jama àti débi tá à ń lọ ìbéèrè kan ni máa béèrè o ọwọ́ àwọn ọkùnrin ti máa béèrè o ọkùnrin tó ṣerú ìnáwó yẹn fúnyàwó rẹ̀ tíyàwó ẹ̀ wá fèsì bẹ́ẹ̀ yẹn ìjọkùnrin yẹn ó ṣerú ẹ̀ mọ́ ẹ sọ dodo náà owó tí ò bá pé èèyàn yẹn máa ń drop ẹ ni ọkùnrin yẹn ò ní ṣerú ẹ̀ mọ́ ṣẹlẹ ọkùnrin tí ò ṣerú ẹ̀ mọ́ yẹn òun ló wá jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ọ̀nà tó gbà jẹ̀bi ni pé ṣé Ọlọ́run ni ṣé mo rán ẹ kó o torí ọmọ èèyàn sìn mí bí ìgbà tó ń kírun ni ṣé mo ní kó o torí tiẹ̀ ṣe nǹkan mo gbé èèyàn sí ẹ lọ́dọ̀ mo ṣe ń kí àtìkà mo ní máa bá ń tọ́jú ẹ kí mi ọlọ́run lè tọ́jú rẹ fúnra mi máa bá ń bàṣírí rẹ kí n lè bàṣírí rẹ dùn ún nínú kí mi ọlọ́run lè dùn ọ́ nínú ra gbogbo nǹkan mèremère fún máa wò wá tiẹ̀ ìwà ẹ̀mí ọlọ́run sí ẹni kó o máa wò ó. ẹ̀rí pé ibi ti dákẹ́ sí i because abẹ́rẹ́ ni fẹ́ni tó bá gbà á sára o mistake la ń ṣe gbogbo táwọn wo lára ìyàwó wa bá bá la mistake ẹ̀yin obìnrin ẹ má rò pé ẹ̀wìn ìnà mò ń bọ̀ lọ́dọ̀ yín o tíyàwó ẹ bá sọ pé èló lẹ́ra èló lẹ́ra ìwọ tó ṣe pé bó ti rà á yẹn rẹ́kọ̀dì ẹ ti dúró lọ́dọ̀ ọlọ́run àìnígbàgbọ́ nu ọlọ́run ló ṣe wá o ó ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ó ń bọ̀ wá rí i pé o ò ṣoore fẹ́ nìkan àṣàrà ẹ ló ṣoore fún gbogbo ohun tó ná fọ́mọ inú rẹ́kọ̀dù ẹ̀ náà kọ sí gbogbo owó iléèwé gbogbo owó aṣọ ìyàwó rẹ gbogbo owó night gown gbogbo owó tó fi ń ṣerun àṣẹnu rẹ́kọ̀dù ẹ̀ ló wà àṣàrà rẹ ló ṣoore fún ńgbà tẹ́mi ọlọ́run sì ti sọ fún ọ pé àrèjálù kan wà mí náà. ọlọ́ọ̀ni rẹ̀ ọkọ ìwọ ni mo fi ṣe òpómúlérò fóbìnrin yìí mo fẹ́ kó tọ́jú ẹ̀ má wo ìwà ẹ̀ ìwà ẹjọ́ ìwà tọ́lọ́hún hù sí wa ǹjẹ́ ààyè sin lọ́hún láti compensate ọlọ́hún ẹ sọ̀rọ̀ mọ́ ìwọ gbogbo orun tó ń kí láyé kò lè sanwó ojú tó fi ràn. ìnáwó bá tẹ̀lé akẹ́kọ̀ọ́ lọ́wọ́ fi jẹ̀mí. ìlélà ilé àfa àsámínú ń sọ fún wa. ìnàrọ̀ bá ń kẹ́kọ̀ọ́ ní kọ́nà máa fi jẹ̀mí ẹ̀. ẹ̀wùgbò tọ́lọ̀ ń dá ó wá sọ fún wa pé ẹ̀wùgbò tọ́lọ̀ ń dá kiri ayé o àtiwọ́ náà àti ilẹ̀ àti oúnjẹ tó ń jẹ àtẹja tó ń jẹ àtẹran tó ń jẹ bí o bá dá ń ta fẹ́ jẹ tí o bá sọ yẹpẹ̀ di kílẹ̀ bá fi sálárì yín rà ẹ sọ̀rọ̀ mọ́ abẹ́rù pé national assembly ló sọ yẹ̀pẹ̀ díṣu ta ló ṣe ẹ dáhùn bí báyìí ọlọ́mọ tó lè ṣe tẹ́ máa kákò sẹ́gbẹ̀ẹ́ bì kan ó ní gbogbo omi ayé màá ní kó mi ó gbẹ <laughs> tí ó bá sọ ni mo á fẹ́ mọ bó ṣe fẹ́ dìde dúró yẹ̀pẹ̀ màá ní má di watermelon mọ́ abọ́wọ́ yín ló ti ra péètì tó fi kunú ẹ̀ ń pupa omi kan ni omi kan náà ni ó sọ̀kalẹ̀ omi kọ́lọ̀ kan tó bá dẹ̀ wọnú yẹ̀pẹ̀ yìí ọlọ́run á fún yín lá láàwọ̀ tiẹ̀ á fún ata láàwọ̀ tiẹ̀ á fálùbọ́sà láàwọ̀ tiẹ̀ á fẹ́ gùsí láàwọ̀ tiẹ̀ kòkóńbà láàwọ̀ tiẹ̀ àgbálùmọ̀ láàwọ̀ tiẹ̀ ẹ̀ borúkọ ọlọ́run tó yẹ. ọlọ́run wá ní láàbí láyé wá dáa. òun làwọn afáàfin sọ yìí pé ọ̀ọ́lé gbogbo sùjúùdù ìforíkanlẹ̀ rẹ má jẹ́ kó jọ ẹ́ lójú o tẹ́ra mọ́ o ò lè sanwó iṣó tí ń jábọ́ ǹdí rẹ̀ ìwọ rí mọ́tò tí ò ní salẹ́sà rí bóyá kò tí ì yí ìtumọ̀ so ẹni tó bá so just make sure kó o so pa àwọn èèyàn bọ́ síta ọlọ́lá ni ẹ tó bá wọn bá wọn dókítà ṣe máa ń struggle kéèyàn so lẹ́yìn operation. Bẹ́ẹ̀ ó ní gbogbo itikaf lè ṣe láyé àbí tàwáàfù tó lọ ṣe ní maka àbí gbogbo ààwẹ̀ tó gbà kò lè sanwó ìtọ̀ tí ń jábọ́ di rẹ̀. iná máa ti lè ga. so ogbó ẹ ọlọ́ni mo kàn fún yín láwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ kódà bẹ́ẹ̀ ń pẹ́ ń sìn mí ní ẹ̀sìn mi o. àkọ́kọ́ sí náà ti lọ. máa fi mọ̀ ni pé ntẹ́ máa fi mọ̀ ni pé báwa bá ń tajà tá à ń rajà táwa bá ń tajà tá à ń rajà wà pé tó bá gbọ́jà kan kalẹ̀ o máa fi price lé lórí tó bá ní five hundred tó bá ní three hundred wọ́n ní à ah, <laughs> ẹ mọ iye mo mọ tójú mi rí ní my twelve àìbẹ́ẹ̀kọ́ tó bá wa jẹ́ ọmọ èèyàn ló ń fún wa ní ojú tá a fi ń ríran ẹjọ́ ìlú ló máa ta ó máa kọ́kọ́ wá bíbáyìí kó tó fún price ibi ló ti máa bẹ̀rẹ̀ alẹ́yìn tẹ ní ìdòwò dẹ̀ ẹ náwó gbogbo yẹn à náwó ẹ̀yin ṣe bẹ́ẹ̀ pẹ́ ní ìdòwò ẹ̀ lè náwó àbí ẹlòmíì ti ń náwó lábẹ́ agbádá pé ọlọ́run ní mọ́ mọ̀lẹ́kà tó lọ mo ní ìdòwò ó dẹ̀ mí náwó bẹ́yìn náwó. akọ́bìrì lọ́wọ́ yín ni pé ẹ̀jọ́ gbàdé rẹ̀ ti gbọ́ láfowó abẹ́ fún yín lówó èló lẹ́ni á dá fún yín jàre ó fẹ́ ta ojú ni o ó fẹ́ mọ price ojú èló la lè fún ẹ láti gbójú ẹ o can start with five hundred billion dollars dáàdi ẹ máa bọ̀ tí àwọn gbẹ̀yìn ti lójú yín dáadáa ẹ nídìí ojúmọ́ ẹni mi ò ṣeré o ọ̀gá wa ẹ̀ wọ́n máa túṣẹ̀ tó máa máa bá yín náwó yẹn ẹ kàn máa sọ pé fún mọ́kálà ní five thousand ìwọ̀ wọn ò ní tẹ̀lé instruction yẹn gan abẹ́rẹ́ gẹ́rẹ́ tọ̀rọ̀ ibi kan tó ti dùn kan láìkó mo á ní nǹkan ẹyọ kan ni mo ní kán mi lọlẹ̀ wọ́n mi lọlẹ̀ mo ní ẹ mi lọ òkè wọ́n mi lọ òkè mo ní nǹkan ẹyọ kan tọ́lọ́ nǹkan fẹ́ ó fẹ́ fi sanwó fún ẹ o nílé mi fúnra rẹ mọ́ àwa wà lábẹ́ life support machine ọlọ́run adé fún ẹ ní five hundred billion dollars ṣé mo ká máa sanwó ń bẹ̀ lójoojúmọ́ ṣé mo kí wọ́n tó wà ń bẹ̀ ó mọ́bí tó wà ẹni tán ní kó sanwó yẹn nú ẹbí gan ló máa ní ẹ pa máṣíìnì ẹ má jà wéèsì owó yìí ẹ bá gbórúkọ ọlọ́run tóbi ọlọ́run níyàwó tí mo ní kó tọ́jú yẹn ní tèmi ń ṣe fún ẹ tí wọ́n bá ń rò ó òní máa retí tó ń retí lọ́wọ́ ẹ̀ mo ní kẹ́ ẹ má zero level of expectation ẹni tó fẹ́ succeed in this world no one owes me anything can we say that o gbọ́dọ̀ ní attitude pé ẹnìkan ò jẹ mí ní nǹkan ọlọ́run ọba mi tó fún mi ǹjẹ́ lè sọ ní yorùbá ẹnìkan ò jẹ mí ní nǹkan ọlọ́run ọba ṣe kí ni. ìta máa ń retí lọ́wọ́ àwọn obìnrin ti pọ̀ jù ẹ̀yin obìnrin mò ń bá a gba yín o kí ni mo sọ jọmọ́ ẹ sọ̀rọ̀ mọ́ kí ló fajúro fún ok ìntò ló ṣe fún tí ò so mọ́ ẹ tàbí tí ò dúpẹ́ ìntò lọ́hùn ṣe fún wọ kí ni wọ́n ṣe látijọ́ yìí nǹkan ẹyọ kan tọ́lọ́hùn ṣe fún ẹ tó yẹ kó kúrò mọ́ṣáláṣí ọ̀ọ́dá orí ọlọ́run lórí ẹ ti pọ̀ jù brain tẹ wò yí gbogbo cell tó wà ń bẹ ẹnìkan ọlọ́run switch off nǹkan kan ń bẹ gbogbo ẹgbẹ́ òsì rẹ̀ ò dẹ̀ ṣiṣẹ́ mọ́ kò lè fọwọ́ òsì ṣe nǹkan kan kò lè fẹsẹ̀ òsì ṣe nǹkan kan kò lè fetí òsì gbé fóònù ah ta ni o switch tiẹ̀ off ọ sọ̀rọ̀ mọ́ tí kídìní ẹnìkan bá ní problem bíbá ò ní sí bíbá yìí because you need dialysis tí liver bá bàjẹ́ lára èèyàn gbàgbé ẹ̀ tí gbogbo ohun tó ń lọ oúnjẹ tó bá paralyze digestive system máa ń paralyze ọkàn máa ma wo oúnjẹ lójú ni dókítà máa sọ pé tó bá nífẹ̀ẹ́ wọn gbọ́dọ̀ fún ẹ lóúnjẹ o gbọ́gbé tó jẹ́ ò lọ́bì kankan inú kan ò wú ni wọ́n máa ṣe kí pipe séèyàn ní mú báyìí wọ́n máa fa ìgbẹ́ yẹn jáde lójú ẹ̀ báyìí ta ló bá tí ò ṣe bẹ́ẹ̀ fún wa ọ̀rọ̀ mi ti sú yín ẹ̀ dúpẹ́ bọ́lá mi. kí ni ìyàwó ẹ ṣe fún ẹ tó ń lera a ní ìyá kaná àbúrò ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run máa tọ́jú obìnrin yìí nítorí rẹ̀ wá ìyá kaná stein ọ̀dọ̀ ọlọ́run ní ti gba gbogbo nǹkan ó dá kí lóbìnrin lè fún ẹ lórí dáadáa tó ṣe fún un kí lóbìnrin lè fún ẹ lẹ́yìn i love you kó sì bẹ́ẹ̀ sùn kó sì dàbí búrẹ́dì tó bọ́ sómi kí ló kù kò lè lọ́ra ẹ̀mí rẹ kò lè fi kánjọ orí rẹ kò lè là ẹ́ lọ́wọ́ ewu ojú ọ̀nà ẹ̀ síbí jọmọ́ ṣùgbọ́n ọlọ́run ní tó o bá gbára lé mi èmi ni dùnnú rẹ èyí tẹ́ ẹ máa ń sọ pé ìjọ tí mo ti fẹ́ inú mi ò dùn ìwọ fúnra rẹ ló lọ plọ́ọ̀gì wáyà rẹ mọ́ torchlight nígbà tí transformer wà wọ́n dàn kí mò ń rush election yìí wọ́n gbé transformer sílẹ̀ tó yẹ kó plug wáyà ẹ̀ mọ́ kó o lè mọ́ níná torchlight ló lọ gbé tiẹ̀ sí. kò fẹ́ kí transformer shock o irọ́ mo fi pòwe ní transformer ò ṣọ́ọ̀kì rẹ̀ ibẹ̀ ni steady power wà iná ilé a máa tàn wáyọ náà waya mainland local government ó bá ń wá torchlight ẹkìsì ìwọ ìwọ ti ọkọ tó ń retí ìdùnnú lára obìnrin ńgbà ọlọ́run ní ọ̀dọ̀ èmi ọlọ́run ní ìdùnnú rẹ wà ẹ bá ń gbórúkọ ọlọ́run tó ọ̀dọ̀ ta la yọ wá wà ọ̀dọ̀ ta la láfíà wá wà ọ̀dọ̀ ta lẹ̀mí gígùn wá wà ẹ̀yin ọkùnrin sọfẹ́ntì wà lẹ́gbẹ̀rẹ́ ẹ ronú ẹ pìwàdà ẹ̀yin obìnrin ẹ máa gbádùn lọ́ntì yìí ọkùnrin tó bá gẹ̀ẹ́tì ẹ̀ ọkùnrin tó bá gẹ̀ẹ́tì ẹ̀ tíyàwó ẹ̀ bá sọ yìí pé wọ́n ti gbá ẹ tó bá ní wọ́n ti gbá ẹ ó máa dá sí ẹ̀rín ni wàá lé mi lórí mi wọ́n máa gbá mi tí máa fi kú ni èmi ìwọ ìwọ ti ṣoríire already èmi ni wọ́n fẹ́ ó máa ṣoríire tó máa fi kú ni ṣé wàá rí gbígbá yẹn wọ́n máa gbá mi tí máa fi kú ni wọ́n máa rà á fún ẹ ni ta ló ń bá dòwò pọ̀ ta ló ń bá dòwò pọ̀ ó máa yàyàwó yẹn lẹ́nu kò ní pẹ́ tó bá ní fake lẹ́ra oṣù ọkọ fẹ́ o ọ lo fake ẹ̀rí kí la sọ lẹ́ẹ̀kan why why why. Mm. Fadaiya, ṣé wọ́n ti wà ní ìgbẹ́ láì sí Vai. Essa. Oh, do mata. Mm. Hum. yes now àwọn dà sẹ́ni yẹn ti dé ṣé wọ́n ni àwọn next lecture ló wá mú wa yìí bó ṣe wá bó ṣe wá ìnìkan lẹ mú lọ ẹ máa mú wá ìlọ ni. ọ̀gá ẹ máa rí solution lórí wá ìtìmọ̀sán yẹn people need to ask themselves a lot of things kó tó ló ń ṣe ẹ́ lágbájá ló ń ṣe ẹ́ there are things you can do right. in fact i just finish i just finish speaking with my core officers before we came out here and it's like you knew what i was talking to amiru náà orí òdodo. hello up mainland <laughs> ẹ ti ẹ sọ̀rọ̀ màá fi ń ṣe wáàsí ibi tí n bá ń lọ ń eré mò ń ṣe local government gidi lélẹ̀ ẹ pé northern street ibòmíì tó bá ti kú bẹ́ẹ̀ yẹn màá yára mi ní brain àní ẹ wá aago àsìkò ọ̀run ti tó adúgbẹ́ fọlọ́wọ́n ọba nítorí ìdí èyí ntẹ bá gbìn lẹ máa ká you've got to make your marriage work ẹ̀yin obìnrin ọlọ́run á san yín lẹ́san rẹ̀ ẹni rẹ̀ nìyí alálùbáríkà ní ẹ̀yin lẹ́ ń tolé nílé mi kọmíṣánná mẹ́rin ló wà lé mi kí ni mo pè kọmíṣánná one kọmíṣánná two kọmíṣánná three kọmíṣánná four. abẹ́rẹ́ nǹkan gbogbo wọn APC náà wà abẹ́rẹ́ nǹkan àwọn náà nílé ọkùnrin gbọ́dọ̀ delegate ẹni rẹ lóbìnrin tó bá ń direct tó ń coach tó ń support ó lè last that's why tá a bá ṣe recruitment àsìkò recruitment lèèyàn ń ṣiṣẹ́ o àsìkò tó fẹ́ fẹ́ aya wá aya rẹ tó níbẹ̀rù ọlọ́run má wo beauty o máa wo beauty beauty ò tọ́ mọ́ o nígbà tó fẹ́ fẹ́ ìyàwó yẹn obìnrin ìyàwó kọ́ ni ìyàwó nìkan kọ́ ló wá o tún tún di ambassador fọmọ tó ti bí o fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti mú ìyá rẹ̀ ẹ gbọ́ mi ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ náà ṣe máa ṣe bá ń wọ ọkọ nìyẹn so because ẹlòmíì wà if the recruitment is wrong ó ti tán tó bá recruit èèyàn wá train ẹ̀ àwọn obìnrin tẹ́ ẹ rí yẹn àníyàn ẹ̀yin obìnrin pẹ̀lú ọkọ tẹ́ ẹ fẹ́ fẹ́ òun náà ni pé mo fẹ́ wọ àlejò náà látara ọkùnrin yìí ẹ̀yin obìnrin kí ni àníyàn wa ẹ̀yin ẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀yin obìnrin nìkan ẹ sọ pé ìyá kan náà bodò èrè ọlọ́run ni màá fi márẹ́jì yìí sìn èrè ọlọ́run ni màá fi ìtẹ̀láṣẹ ọkọ mi sìn àwọn obìnrin ò mọ kinní kan ọlọ́run ṣoore fóbìnrin o ẹ mọ̀ pé nínú Ramadan yìí wọ́n lẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan wọ́n ló máa gbẹnu géètì kan wọlé àṣà máa ń gbọ́ gbogbo gbà wọ́n ní géètì yẹn jẹ́ àrọ̀yàn ìtorí pé ní ẹnu ọ̀nà àlìjọ́nà oríṣiríṣi géètì ló wà àwọn tó bá gbààwẹ̀ nìkan ló máa gbàbẹ̀ wọlé nígbà tó dọ̀rọ̀ obìnrin ẹ mọ tánà bí Muhammad ṣàlàyé fún wa ó ní gbogbo obìnrin ìzàsọ́lẹ̀t hamsaha tó bá fi kírun rẹ̀ kírun rẹ̀ pé wàsọ́mọ̀t ṣàráhà tó bá fi gbààwẹ̀ rẹ̀ tó pé tó ṣọ́ abẹ́ rẹ̀ tó wá tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ó ní ìtó bá wọn nínú àdúrà àlùjọ náà ló má gbà wọlé akọ̀dìjọ́ yẹn ni lóòótọ́ làwẹ̀ ò pé á ní ọlọ́run ẹnu ọ̀nà tàwẹ̀ mo fẹ́ gbà ọlọ́run awo rẹ́kọ̀dì ẹ̀ pé ó gba àwẹ̀ ó ṣe léyìí ó ṣe léyìí ó ṣe léyìí àmọ́ nítorí pé o tẹ̀ láṣẹ ọkọ̀ ẹ̀ gangan yẹn gbàmí tó mọ̀ ẹ̀ wọlé nu gbogbo ẹ̀ ẹ gbọ́ mi mi ní kó má gba àwẹ̀ o o gbọ́n tí mo sọ nígbà tí mo sọ condition yẹn lọ mo ní tó gba àwẹ̀ rẹ̀ tó gbé bẹ̀ tòun máa ní choice láti gbàgbé tóun wọlé náà gbàlejò náà ìwọ obìnrin nígbà tó délé ọkọ àti tẹ̀láṣẹ ọkọ rẹ ìjọsìn ni nígbà tó ń kírun ni ọkọ rẹ ni ọba king in the palace you are the olórí tọba bá ń sọ̀rọ̀ olórí ò kì dún ó gbọ́ mi dáadáa sẹ́yìn obìnrin wà ń bẹ̀. ẹ sọ ti yín direct ẹ gbìyànjú jọmọ ẹ kírun yín bí mo sọ fún àwọn ọkùnrin lẹ́ẹ̀kan ẹ sìn lọ́hùn yín ṣe wá rọkọ tó wà lọ́dọ̀ yín ẹ wá ní ọlọ́run mo fẹ́ transact business pẹ̀lú rẹ ọlọ́run pẹ̀lú arákùnrin yìí màá wá máa dùn ọkọ mi nínú kí ló máa tún ayé ẹ̀ ṣe kì í ṣòun ló máa ṣẹ̀san ta ló máa ṣẹ̀san fún mi níjọ́ tí n bá ti ń retí ẹ̀san lọ́dọ̀ ọkọ mi èmi lẹni tó plọ́ọ̀gì yìí wáyà mi mọ́ torchlight kí lọkùnrin ní lọ́wọ́ tó lè fún ẹ fi tọkọ rẹ lè fún ẹ wé ojú tó fi ríran fi wé etí tó fi gbọ́ràn fi wé bó ṣe mí lọ tó mí bọ̀ sọkọ rẹ lè lọ́ra ẹ̀mí rẹ òrọ́kọ tó láìkí obìnrin gan padà gbé obìnrin náà sí kò tó ń gbà ọ̀yà yìí ta tó lè ṣe fún ẹ ẹ dáhùn ni ìwọ wá wojọ́ kan tí ò sówó lọ́wọ́ ọkọ rẹ ó wá lọ fẹ́ bàṣírí ọkọ rẹ ó lọ yá owó o da val fact wàhálà o tún ṣubú lọ́nà mo fẹ́ so oúnjẹ mo fún mi fẹ́ kí ni bàbá yìí bàjẹ́ mo fẹ́ kó bóúnjẹ ń lé bó ṣe wá dààmú tó àníyàn ẹ fáfáfáfá o ó wá ní tí bá ṣe léyìí á mọ̀ mí láyà rè bí mistake nìyẹn o ta ló máa mọ̀ ẹ́ láyà rè ọlọ́kọ̀ á mọ̀ ọ́ láyà rè tí n bá ṣe léyìí bó tiẹ̀ ṣe ń pẹ́ kó tó yẹn kò ní máa pẹ́ mọ́ fáfáfá tí n bá ṣe lè kó sí ni ó máa gbé mi séjì kàbá ẹ̀ níbi tí náà máa dùn dé fáfáfá ẹ sọ̀rọ̀ mọ́ àwọn àbúrò ọkọ mi gan tó yẹ pé wọn ti ẹ̀ láìkì mi àwọn ló kọ́ máa ṣàlàyé fún fáfáfá ọjọ́ tá à ń sọ ló bá lọ sọ oúnjẹ ló dààmú lọ yáwó ni ò lọ tó fẹ́ ṣe dáadáa meanwhile ọkọ ìgbà tí yẹn ń bọ̀ láti mainland local government òun àtẹnìkan ti jà lọ́fíìsì alákọ̀ọ́rí ara rẹ̀ ò lówó lọ́wọ́ o ló bá tún wọ mọ́tò ní kọ̀ǹdọ́tọ̀ bá gbé ṣéǹjì ẹ̀ lọ ó di mélòó so ìgbà tó fẹ́ bọ́lẹ̀ nínú mọ́tò aṣọ tó rọra mánéjì ìyẹn tó ń kọ́ páànù kóró pé ìyẹn bá tún ya òjò wa rọ ṣégi lọ́jọ́ tá à ń sọ yìí ó wá fẹ́ sọdá gọ́tà ó ti gbà pé jàlábíà ló ń wọ̀ kò kẹ́sẹ̀ sókè àfi wì gbàù ṣe rántí ìyá dọ́sìnì tó jẹ́ ọkọ ó wá délé ara ń kan inú ń bi ìyàwó ẹ̀ bá ní baálé mi olówó orí mi máa ṣọ̀kẹ́ lẹ́ni ó kọ́kọ́ wò pé àbí wèrè lélẹ̀ <laughs> àbí wèrè lélẹ̀ kí là ń sọ kí lélẹ̀ yìí sọ ìyàwó ẹ̀ kàn ṣọ̀kẹ́ ẹni ó kàn ṣe aṣọ tó fi bó ń jẹ ní ẹ bá ní oúnjẹ yìí rè olórí burúkú ààrẹ ṣe oúnjẹ ló wá jẹ láyé ní gbogbo nǹkan tá a sọ ẹ gbọ́n gẹ́gẹ́ tàbá àsìkò ìbéèrè ìyàwó ó fẹ́ o ó ṣubú fẹsẹ̀ bó ń gbà tó lọ́rọ̀ oúnjẹ yẹn ó lọ yáwó ni o ọkọ wa ń pè wọn lórí burúkú ó ń pọ oúnjẹ yẹn lóúnjẹ òṣì irú ìyàwó tó dààmú bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ṣé yóò tún ṣe lọ́la <laughs> ẹ tiẹ̀ sọ yẹ́ẹ̀sì rọ́lẹ́ pa á <laughs> ní àá. Ah, alákọ̀rí ìyá ẹ wà wájú mo bẹ́ẹ̀ dé mọ́lẹ̀ next week páànù máa dé mọ́lẹ̀ fún wèrè ààrẹ kí ló fà á tínú fi bíyàwó ìyàwó ló ṣe mistake ta ló ṣe mistake ìyàwó ó ṣe mistake láti bí àníyàn ọlọ́run ló yẹ kó o bá dòwò pọ̀ ìyá kaná àbúdó ẹ ti fail tó o bá torí ọlọ́run ṣe ẹ̀san rẹ ti wà lọ́dọ̀ ọlọ́run gbogbo wàhálà tó ṣìyàn ọlọ́run ti kọ́lẹ̀ fún ẹ kọ́kọ́ pè lólórí burúkú lẹ́ẹ̀mẹ́wàá ọlọ́run ò pè lólórí burúkú olóríire ni ẹ wà á wá ṣe sùúrù ọkàn á wá balẹ̀ tọkọ bá ní tó bá ní get out jọ wà á ní bẹ́ẹ̀ ni ìwọ náà ló tó pè mí bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ first name mi nìyẹn kò sí ìyẹn ò sí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run mo ti mọ̀ pé èèyàn kan ló ṣẹ̀ yìí torí ẹ̀ kì í ṣe báyìí ọlọ́run dẹ̀ máa dájọ́ fún wọn bí àwọn orí ṣe mọ́kọ ẹ̀ wálẹ̀ nìyẹn ẹ ṣáà jẹ́ ń ṣí fìlà yín náà ló bá ṣí fìlà ẹ dẹ̀ mọ̀ pé wo kíní yẹn kò dénú ọkùnrin yẹn náà ebi ń pa wèrè rẹ o so kò dénú ẹ o so ẹ ṣáà mú fìlà wá ẹ má mú fìlà wá ọlọ́run máa da fún wọn because ẹni re ní ẹ kì í ṣépè lágbára ọlọ́run inú yín máa dùn ayọ̀ yín máa kún jọmọ irọ́ kò tiẹ̀ ní ọ̀sán owó ti pa oúnjẹ yẹn ti oúnjẹ wọ́n stay somewhere ọkọ mi ní láti rest náà báyìí mi ṣe máa wẹ̀ in fact bóyá kẹ́kọ́kọ́ wẹ̀ náà àbí ẹ̀fẹ́ wẹ̀ àbí tí ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ jókòó náà gbogbo mi wá ọlọ́run bá bá ń dúró tì í ṣẹ́rí gbogbo wàhálà yín ò ní já sásán ìyàwó rẹ̀ ta ló ń bá dówó pọ̀ ẹ eh, dáhùn ọkọ tó pè lólórí burúkú lólórí burúkú ah nínú Islam nǹkan tó bá gbìn ló máa ká ẹ kí mi ti bọ́ síbi eh, scores gangan mo ń gbé yín níbi foundation ìwọ tó mọ ṣépè fún yàn tó mọ búyàn o ti waste gbogbo àwẹ̀ tó ń gbà òun yín sọ fáwọn àfáà lórí social media pé kílẹ̀ ń búra yín fún ẹ̀ tẹ́ ẹ̀ ka Kùránì mọ́ ẹ̀ nínú Islam tẹ́nìkan bá bú ẹ o gbọ́dọ̀ dún kí ló fà wàá tún máa ṣàdúrà pé ọlọ́run ṣe lẹ́ni tó ń kírun ṣe lẹ́ni tó ń gbàwẹ̀ o ṣe lẹ́ni tó ń yan sàká o torí pé tó bá ní tẹ́lẹ̀ gbéde àlìkè àmọ́ gbogbo òrun tó kí yẹn ìwọ náà máa kó fún tó bá lọ jẹ́ pé ẹni tó ń bú ẹ kò ń kírun ìyẹn tún wá ìyẹn tún ṣe babalá mistake gbogbo ẹ̀ṣẹ̀ tán ọmọ tán máa rù sí wọ́n lọ da síbi ẹrù ẹ̀ ọlọ́run gbèjà ẹ wá fẹ́ gbèjà rẹ sọfẹ́ntì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ má bu yànmọ́ látẹ̀ni lọ. ọ̀rọ̀ ọmọ èèyàn ò wúlò ẹ tètè máa ń jẹ́ kọ́rọ̀ ká yín lára ìtọ́lọ́run máa ṣe lọ́lọ́run máa ṣe ọlọ́run ni mọ́ yẹ̀fta ìlà òlì nas. ọlọ́run ní ti ń bá kọ́ pé ó máa jẹ́ tiẹ̀ ní dáadáa kò sẹ́ni tó lè díwọ́ kó má dọ́dọ̀ rẹ̀ fọmọ ayọ̀hún sí. àmọ́ tèmi ọlọ́run bá dì mú pé kò ní dọ́dọ̀ rẹ̀. wàlá rúrú sí àlà òun bàrẹ́ kò sẹ́ni tó lè fún ẹ lẹ́yìn ọlọ́run látẹ̀lí lẹ má jẹ́ kọ́rọ̀ mi èèyàn kó wọ̀nyí lẹ́nu ó fún lọ́rọ́ mi èèyàn kí ni mo pè é òrìjọ́ tán ti ń ṣàdúrà fún ẹ pé wọ́n gàṣọ́ ọ̀gá ìjọ́ tán ti ń ṣépè pọ̀ ní gàṣọ́ ọ̀gá ta lọ́ba ti ń ṣe nǹkan ta lọ́ba alágbára ìwà rí mi wà lọ́nà rí mu yẹ̀pẹ̀ kò ní í dáa fún ẹ má tún mọ́ mi sí i èmi tí mi ò ní iṣẹ́ eré tó pọ̀ tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ eré ẹ mo lọ réèkì ẹ nìyẹn mi ní san kankan nítorí so ìyẹn ẹ lọ dì í mú obìnrin yẹn tó bá lánìyàn rẹ̀ á tún tún ṣe fọ́kọ rẹ̀ torí ta ló ń bá dòwò pọ̀ ẹlẹ́ẹ̀kejì ntẹ́ bá gbìn lè ká kí lè lè tò láàrin ọkọ àtaya ẹ gbọ́dọ̀ jẹ́ ọlọ́pẹ́ kí ni mo pè o ṣẹlẹ̀ tó pè lọ́lọ́pẹ́ kì í wo sáìsì nǹkan tán fún un ẹ mọ̀ pa sọ gbólóhùn kan lẹ́ẹ̀kan nobody owes me anything ṣàtúnlẹ̀ tún sọ ẹnì kan ò jẹ mí ní nǹkan kan ọlọ́run ọba mi ti tó fún mi tọkọ rẹ bá wá fún ẹ ní nǹkan kékeré jẹ́ kó tóbi lójú ẹ bíyàwó rẹ bá wùwà dáadáa kínkínní jẹ́ kó ṣe kínní ẹ sọ̀rọ̀ mọ́ appreciate her ẹ kọ́ bó ṣe ń sọ thank you i love you may allah bless you you are too much. ẹni tó sọ yẹn fọlọ́run lọ́lọ́run gbà kó ń sìn un kẹ́ lè mọ túmọ̀ rẹ̀ làyín ṣàkárí tún. làyín ṣàkárí tún láti dànù ṣé mo kí five hundred thousand ni mo ní ọkọ yẹn ra nǹkan tó ṣe lẹ́ẹ̀kan yẹn tíyàwó yẹn bá sọmọ tó bá dúpẹ́ ó máa gba dọ́bù ẹ̀ ẹ̀ sí mi ọ̀rọ̀ mi ti sú yín. marriage máa ń dàrú látara pé o ya aláìmoore ṣé o gbọ́ nǹkan lóbìnrin yẹn ò fi dáa ni n tó ń ṣe dáadáa pọ̀ jù àwọn kankan wà tí wọ́n ò mọ̀ tí n bá ní ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa ní ẹ dúpẹ́ lórí ntọ́lọ́run ṣe àti ntọ́lọ́run ò ṣe ẹ gbọ́ ẹ dúpẹ́ lórí tó ní capacity àti ṣe tó mọ̀ọ́mọ̀ tí ò ṣe mọ̀ pé ọlọ́run lágbára kó kó sùn kọ́ ọmọ yìí àbí kò lè ṣe àbọ̀lọ́pàá máa mú ó mọ̀ ọmọ kò ṣe kí ni ẹ kọ́kọ́ dúpẹ́ fọlọ́run náà oníyàwó yìí ò dáa ó ti gbàgbé pẹ̀gbẹ́ ẹ̀ ló sùn mọ́jú ó dẹ̀ ti da ẹnu lẹ̀ kò dẹ̀ gún ẹ pa ẹ bá mi dúpẹ́ fọlọ́run ọba ìròrí wa máa kúrú púpọ̀ ìwọ lọ́kọ rẹ ò dáa ó lè ti yí ẹ lọ́rùn látijọ́ yìí èyí tó fi dáa ti pọ̀ jù appreciate her appreciate him ẹ jẹ́ ká jẹ́ ẹni tó mọ oore tí ń dúpẹ́ fọlọ́hún ó máa ìmí ìmí struggle láti bímọ ìtí ò bímọ kọ́lọ́n kó bá a fún ní ọmọ alálùbáríkà òun mọ wàhálà tó wà lẹ́nu ẹ lórí ẹ ètò wa bí ẹnu ikú ló gbà kọjá láti bímọ fún ẹ wọ́n tó dúró ta ọmọ kí wọ́n kàn ṣe match pass doctor alpha nurse alpha òun ló wà ní slaughter slab èmi ìbímọ ń bẹ ó gbàbẹ lọ ẹjọ torí Ọlọ́run another thing ti máa ń jẹ́ kí marriage grow ẹ invest nínú ara yín kí lọkùnrin yóò mọ̀ ṣe báwo ṣe lè ràn lọ́wọ́ láti máa ṣe kí lóbìnrin yóò mọ̀ ṣe báwo ṣe lè ràn lọ́wọ́ láti máa ṣe tí n bá ní mo fẹ́ tọ́ ọmọ ọ̀nà tó dáa jù láti tọ́ ọmọ ni kí n ṣe dáadáa sí ìyá ọmọ yẹn ọ̀nà tó dáa jù láti tọ́ ọmọ ni kí n ṣe dáadáa sí bàbá ọmọ yẹn inú dúndùn lòbí fi ń tọ́ ọmọ sọ ọmọ tí ìyá ọmọ tí mò ń ṣépè fún lójú ọmọ mo ti destroy ayé ọmọ yẹn bàbá ọmọ tí mò ń ṣépè fún lójú ọmọ mo ti destroy ayé ọmọ yẹn tá a bá wá ń ṣègbéyàwó yìí mo ní gire ní sèṣore ìwà mẹ́wàá wà tíwọ ọkùnrin máa wù tíwọ obìnrin máa wù sáré sọ abẹ́lọ kírun. ìnà mùsùlùmí náà ni mùsùlùmí. ìwọ ọkọ Quran thirty three verse thirty five ẹ lọ kà Quran thirty three verse thirty five ọkọ tó jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún ìyàwó tó jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún náà lè bí ọmọ tí ó jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún ọkọ tó nígbàgbọ́ ní ọlọ́run yányá pé nǹkan kan ò ṣẹ̀yìn ọlọ́run ewé kan ò lè jábọ́ lẹ́yìn ọlọ́run àtìyàwó tó nígbàgbọ́ pé alámọ̀tán lọ́lọ́run àwọn náà lè bímọ tí ó máa fi ọ̀rọ̀ rẹ̀ tì sọ́dọ̀ ọlọ́run àmọ́ bí tí ọkọ ti ń sọ̀rọ̀ pé ayé o tíyàwó ti ní àjẹ́ ló ṣe ọmọ wọn náà sọ pé ó ṣó tó bá dọ̀la. ọkọ tó ń tẹ̀ láṣẹ ọlọ́run tíyàwó ń tẹ̀ láṣẹ ọlọ́run ni wọ́n ò bímọ tí ó mọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run. wàsọ́ọ̀lì kí ìnáwó sọ ẹ̀dọ̀gbọ́. òdodo la fi ń lólé ayé kí la fi ń lólé ayé jọ mọ́. ẹ sọ̀rọ̀ mọ́ má parọ́ fọkọ rẹ̀ ọkọ rẹ̀ gba fóònù rẹ̀ ó ní kí ni password ẹ̀ mi ò lè release ẹ o you are a fake you are what you are a fake nǹkan tó bá mọ̀ pé kò gbọ́dọ̀ rí má jẹ́ kó wà nínú bo o lè láṣìírí láàrin ìwà àtẹnìkan bóyá àǹtí ẹ bóyá burú ẹ nǹkan kan bẹ̀tì mọ̀ pọ́kọ ẹ lè gbé ó lè gbé fóònù ẹ anytime ẹ má torí pé wọ́n gbé fóònù tẹlifóònù tẹ rí yẹn ó ti fọ́ márèjì á ní ẹ ṣé ṣé ẹ̀yin náà lè gbé fóònù yín fún mi ṣètò ṣé bẹ́ẹ̀ yàn ṣe ń sọ̀rọ̀ nìyẹn òun ló fẹ́ ẹ sílé tó bá sọ fún ẹ pé ẹ èmi sì tí mo níyàwó mẹ́rin tó wá gbé fóònù mi kí náà mo máa ń bẹ̀ ẹ má sọ orí láyìn mo wà ṣé understand ẹni tó fẹ́ yẹ ni re tó bá dédé rí communication pẹ̀lú ẹlòmíì ṣé understand ni tó ah, bá dẹ̀ wò báyìí á kàn ka Kùránì tó wà bẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ àníyá ayọ̀ ẹlẹ́dínà àmàlù mashallah má fi nǹkan pamọ́ tó bá mọ̀ pé yẹ kọ́kọ́ rẹ mọ́ ẹlòmíì tọkọ bá sọ̀rọ̀ ìgbà ni ó máa tẹ tẹlifóònù ẹ lọ pa láti èyí lọ sọ fún wọn pé ẹ fóònù lẹ ẹ fún wọn. ẹ fóònù lẹ. ẹ sọ̀rọ̀ náà ìrẹ́ ọkọ táyà bá ń bẹ̀ sọ̀rọ̀ ju fóònù lẹ respect really matters ká tẹ́tí sí ìyànnà pè ní communication nǹkan kékeré la máa ń pè kì í ṣe ẹni tó ń sọ̀rọ̀ ló ń communicate ẹni tó mọ̀yàn tẹ́tí sí ló ń ṣe kí ni ẹ tiẹ̀ dáhùn. ó lè ó ṣeun kẹtù wájú ní sùúrù kí la fi ń sin lọ́hùn kí la fi ń gbàwẹ̀ yìí kí la máa fi sáfẹ́ṣẹ̀ kí la máa fi bọ́ lórí àdánwò. wàlùkọ́ ṣe nínú olùkọ́ ṣe á. ẹ páyà ọlọ́run ẹ̀yin méjèèjì kẹ́sì rẹ̀ ra yín lẹ̀ ìgbéraga ní síwájú ìparun ẹ jẹ́ ni tí ń náwó fúnra ẹni ṣe rí bọ́ ṣe ní kọ́kọ́ náwó fún ìyàwó ìyàwó orí a máa náwó fọ́kọ nítorí pé kí ni sádàkà tẹ rí yẹn ó máa ń gbin ìfẹ́ sáàrin èèyàn ìyàwó tí ò gbọ́n gbogbo nǹkan ẹlẹ́wà bàbá yín abẹ́ra pẹ́ńsù ẹlẹ́wà bàbá yín ó mọ̀ pé wọn náà ní investment tó lè ṣe láyé ọmọ ẹ ìwọ ló lẹ̀san rẹ̀ tó bá dé tó gbé dàrí Uh-huh. àwẹ̀ tán ní kẹ́ ẹ gbà yìí kẹ́ ẹ lè múlẹ̀ ayé ni kí ló wà ń bẹ̀ kí la mú wa ẹ dáhùn ẹlòmíì torí tóun máa jẹ ó gbàgbé tóun máa jẹ ọlọ́run dá nǹkan tí wọ́n máa jẹ ó dẹ̀ dá nǹkan tó máa jẹ wọ́n náà ní sàárè a torí ní ta fẹ́ jẹ a máa máa ṣìwà ebi ni àti bí dé nǹkan mi ò ń wọ̀ irọ́ ìpayà ọlọ́run máa ń wọ̀ ọ́ à nítorí níta máa jẹ ká jẹ ká gbàgbé níta máa jẹ káwá torí níta máa jẹ ká bá tẹlẹmí jẹ òun lọ́lọ́run ṣe ní sá fún oúnjẹ tiẹ̀ kó lè rọ̀ ẹ́ lọ́rùn láti sá nǹkan òní nǹkan. wàlá fi sínú kúrò ṣẹ́hùn wàlá fi lára tó tún ba ìgbéyàwó jẹ́ òun ni girlfriend boyfriend ẹ sọ pé ó tó gẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sókè ẹ sọ pé ó tó gẹ́ ọkọ lọ́kọ ó tó gẹ́ aya láya ó tó gẹ́ ọtí mímu ó tó gẹ́ fúnà gàù ó tó gẹ́ ẹ mọ̀ ìmúkúmu náà ń pè bẹ́ẹ̀ bàbá ìjẹ̀bù gbogbo nǹkan tó jẹ́ ìwọ̀ yẹn kì í kí ilé tò gbogbo tó máa ná lórí aya lórí ọkọ lórí ọmọ ó ti lórí aráàta bákan náà kẹjẹ ni ti rántí Ọlọ́run níparí ẹ má fi gagbága pẹ̀lẹ́ nìkan ẹ má wo kí ló ń ṣẹlẹ̀ nù ilé kan kò sí tó fẹ́ jẹ nù ilé yẹn yẹ̀pẹ̀ náà ń jẹ kí ni wọ́n ń jẹ kò sí tẹ̀yìn náà ń jẹ kí lẹ máa jẹ kí náà ń sè nínú ilé yẹn tó fi fi ń bu ọkọ ẹ tó ń bu ọkọ ẹ pé wọ́n ń sè báyìí kí ni wọ́n ń sè tí wò ó sè rí kí ni wọ́n ń jẹ tí wò ó jẹ rí kí ló wá jẹ rí tébi ò tún pa ẹ́ mọ́ kò sí nǹkan náà láyé sọfẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ẹ jẹ́ onítẹ̀lọ́rùn ẹ jẹ́ aláyọ̀ ọkàn ẹ jẹ́ ẹ̀sọ́ aláyọ̀ ọkàn yẹn dáadáa ẹni bá ti nítẹ̀lọ́rùn ọlọ́run máa gbéga ni ṣé wà ń bí bákan náà ní máa ń jẹ́ kí ìgbéyàwó tó ẹ àwọn ẹbí ara yín lé obìnrin míì kò fẹ́ rí ìyá ọkọ ẹ̀ Allahu Akbar a ní mi ò rírọ àwọn ìyá yẹn rí àwọn olóṣó wọn àtàkùtọ̀ ọmọ wọn lọ́rùn àà àà nítorí bá gbìn ló máa ká o ìwọ náà ní tíṣù ọmọ bá jiná kọ́ má ṣe kí ni kọ́ má fi mí ṣàwátì ìyá ọkọ yẹn gangan ló lọ ọmọ tó ń fẹ́ yẹn o òun ló gbé e sínú òun ló pọ̀n sẹ́yìn òun ló fún un lọ́yàn òun ló ṣàdúrà fún un pé kí dáa kó lè fẹ́ nì tó bá débẹ̀ wà wá lo láìkì ọkọ ẹ o láìkì ìyá ọkọ ẹ ìyá ọkọ ẹ ò lè wrong o gbọ́ mi kí ni mo wí jọ tó bá mọ̀ lẹ́mí rẹ pé màá wá ṣe dáadáa sí ìyá yìí mi wá ní retí dáadáa lọ́dọ̀ ìyá yìí mistake tá à ń ṣe ni pé a máa ń retí dáadáa lọ́wọ́ ẹni tá a ṣe dáadáa sí a ní wọ́n ní kí n ṣe dáadáa sí kò ní tẹ́lọ́rùn pé ṣé kíní kan báwo ni wọ́n ṣe rí wọn ta ló yẹ kó o máa rí ẹ dáhùn ni ọlọ́run máa máa gbèjà ẹni mọ́mí à síbẹ̀ ìfẹ́ nìyẹn ọlọ́run àtúntì ìṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ in fact ìdààmú yín lórí ọmọ yín ìyá tèmi ó ta nǹkan ẹ̀mí ẹ̀ kó tó sanwó law school mi kí tó di lọ́ọ̀yà ìyá mi á béèrè sálárì ní ìyàwó kan ní ẹ wá wò ìyá tí ò fẹ́ kọ́mọ ẹ̀ ráyé gbé wà á múra nu ilé yẹn o ìyàwó tó bá gbọ́n a máa tún ti ìyá ọkọ ṣe a máa tún tàbúrò ọkọ ṣe ẹjọ́ kí lọ́kọ́ máa ma ṣe ọkọ a tún ti ẹ̀ ṣe kọjá bó ṣe rò o rò smart ìyàwó tó tún gbọ́ngàn ọ̀dọ̀ ọkọ ló ti máa sìnkú owó yẹn ẹ̀ gẹ́tẹ̀ á dẹ̀ máa dọ̀ wọn yẹn nú tọkọ bá níbo ló wà ó ti wà lọ́dọ̀ ìyá ọkọ tí ń sọ oúnjẹ fún wọn àbí ẹ̀rí kan à ń ṣera wa o fẹ́ jọba síbi tó ń dìbò fún ẹ sí ọgbọ́ o lose election o struggle oníkan sún ẹ̀yìn àwọn yẹn sádàkà ló yẹ kó fi ṣe má bà wọn nú jẹ́ because ìwọ ló ṣe nǹkan tó fi ń bẹ́ẹ̀ jà tó fi struggle pẹ̀lú ẹ wọ́n ló fẹ́ snatch ọmọ àwọn àbí kan tó máa ń ṣẹlẹ̀ kọ́ nìyẹn ẹ̀ẹ́dẹ̀dákẹ́ ẹ̀ ń wò mí o ò lè ṣe kọjá agbára ẹ ìyàwó tó smart gan ọkọ ló máa padà ná gbogbo owó tó ná yẹn àbí ẹ̀ gbọ́ mi bet owó má retí dáadáa lọ́wọ́ ẹnìkan mo kí wọn wọn dáhùn síbẹ̀ tí ní kí n kí wọn ọlọ́ọ̀ni kò kíyàn ni kò ní kó retí kí ni ẹ̀ dáhùn ni. Ah, ó lé mi ọlọ́run máa dẹ́ lóhùn wà á ní mo ti kí wọn wọn dáhùn no lọ kí wọn again ẹ sọ fún wọn ẹ sọ fún kó lọ kí wọn again ẹ̀yin obìnrin sọ fẹ́ tó àlẹ́gbẹ̀ẹ́ kó lọ kí wọn again ẹ gbàgbé ẹ ta ló máa san yín lẹ́sàn-án rí ẹ má bá yàn kankan jà sẹ́ ìjà yìí ti pọ̀ jù forget it ìtò bá ní kápá ọlọ́run ò ní bí ẹ ẹ̀yin ọkùnrin ẹ mú family, ìyàwó yín bíi family. yín what do you lose tọ́jú ìyá ẹ̀ tọ́jú bàbá ẹ̀ tọ́jú àwọn àbúrò ẹ̀ má ẹ bá sọ fún wọn pé tí wọ́n ti pọ̀ jù sọ wá jalè ní ẹ̀ ni ní tó bá nílò máa ṣe kí ni ẹ̀rín ọ̀yàyà àlàáfíà ẹlòmíì ò àná àtijọ́ náà ti fún lọ́rùn tíyàwó ẹ̀ bá lóun fẹ́ lọ kí wọn gan kò ní jẹ́ ó lọ gbogbo nǹkan tí mò ń sọ fún yín látàárọ̀ yìí wọn ò ní ká nira wa lára o wọn bá agbára ta bá ní la máa ṣe kí ni ọ̀rọ̀ mi ti sú yín. sowari wọ ọkọ àìmọye ọkọ ni ò ráyè ọmọ tó bí ó fi dáyà ẹ gbogbo dáadáa tẹ bá ṣe inú ẹrù yín ni o kẹ wá máa ẹ má wálé ayé má yà kẹ máa rántí pàlejò lẹ láàrin ara yín tá ẹni tí ò ní pẹ́ lọ gbogbo ọkọ ni kó máa wò ìyàwó òun pé àlejò mà ní mí mi ní pẹ́ lọ àlejò mà lóbìnrin yìí kò ní pẹ́ lọ kóbìnrin yẹn máa wọkọ rẹ̀ pé àlejò lọ́kọ mi kò ní pẹ́ lọ ìtumọ̀ ni pé ilẹ̀ kan máa mọ́ lójú wa tí ò ní ṣú lójú wa kí n wá ṣe dáadáa báwo lẹ́yìn mi ti fẹ́ rí olóṣè ní kẹ́ ẹ má fẹ́ ẹni tí ò bá sin lọ́hùn ẹ jẹ́ kán sin lọ́hùn ẹ má jẹ́ kán fún yín ní positive check bí ti ń bá wọnú marriage yẹn màmá á sin lọ́hùn ẹ jẹ́ kán tètè bẹ̀rẹ̀ sí ní sin lọ́hùn kẹ́ ẹ tó ṣègbéyàwó pẹ̀lú wọn torí pé àwọn ló máa fọmọ rẹ lẹ̀ fún ọ tó bá fọmọ rẹ lẹ̀ fún kèfèrí àwọn ọmọ rẹ di kèfèrí ṣé mọ̀ kí wọ́n ní tá a bá lọ kò síṣẹ́ rere fún wa mọ́ àyàfi sádàkà tá a ti ṣe àbí ìmọ̀ tá a ti fi sílẹ̀ tó ń ṣàǹfààní àbọ̀mọ́ rẹ tó ń rántí wa nínú àdúrà tó o bá fọmọ rẹ lẹ̀fọ́ ẹni tí kìí sin lọ́hùn àwọn ọmọ rẹ máa padà dẹni tí kìí sin lọ́hùn. níparí ká máa ṣàdúrà kí ni mo pè é ẹ sọ̀rọ̀ mọ́ ẹ ti sọ ẹni ká máa ṣàdúrà ká máa ṣàdúrà torí àdánwò tó fẹ́ ṣe wá òkè ló ti ń bọ̀ àdúrà tá à ń ṣe ń tà tilẹ̀ lọ sókè ó ní ẹ ṣàdúrà gan-an kó lè la àdánwò yín mọ́lẹ̀ àdúrà ní dá mọ̀mìnì àmọ́ tí mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ni pé tá a bá ń ṣàdúrà a máa ṣe gbìyànjú tó máa jẹ́ kí àdúrà yẹn gbà intadura ò ṣe gbà púpọ̀ nàìjíríà ní pé gbogbo bàjẹ́ tá à ń ṣe là ń ṣe àjáwọ́nú kankan àwa mọ̀ pé ká jáwọ́nú ẹ̀ ló máa jẹ́ kí nàìjíríà tó ọlọ́run jẹ́ ká lè jáwọ́nú bàjẹ́ o ẹ ṣàmínà àsìkò ọ̀run ló tó yìí kó má kọ ẹnìkan tí ò ní kírun fọ́ lọ́hùn torí pé lára ọ̀nà tíyàn ń gbà wá oríire ni ó ní wàstáyìn inú bí sọ́búrí. wàstáyìn inú bí sọ́búrí wọ́n sọ láti. mi ò tí ì dàrú mo kàn mo kàn sọ fún wọn ni ara wá sí tèmi ni so wọn bá ti parí ẹ gbogbo àjọlọ kírun ṣe rí irun yẹn méjì ló máa kí láyé èyí tí wọ́n máa kí àti èyí tó máa kí sí ẹ lára sọlọ́hún ò tó ẹni tá à ń forí balẹ̀ fún ni ẹ dá mi lóhùn jọ̀mọ́ adúrúntọ́lọ́ ń ṣe fún ẹ ṣé kò tó kó o forí balẹ̀ fọlọ́hún ta la láàánú rẹ tó ní lẹ́yìn ọlọ́run ta ló jẹ́ kó o wá sáyé lẹ́yìn ọlọ́run ta ló fún ẹ ní tí ò fa ìmọ̀ye èèyàn lẹ́yìn ọlọ́run ta ló nífẹ̀ẹ́ rẹ ju bọ́ ti nífẹ̀ẹ́ ara rẹ lọ lẹ́yìn ọlọ́run ọlọ́run sọ kínní kan ó ní yáyọ àlẹ́dí náà àmọ̀nù ẹ rántí ìdẹ̀kùn mi lẹ́yìn lórí ọ̀ṣun bàbá ọlọ́run ni mo pẹ́ tẹ́ gbọ́ lọ́ngbọ́. ó sọ eléyìí máa ṣọ́ọ̀kì ẹ ọlọ́run fẹ́ fún ẹ ní information kan ọlọ́run ni mo fẹ́ kó rántí ìdẹ̀kùn mi lé ẹ lórí ìdẹ̀kùn wo lọ́lọ́run sọ. ìṣàmùnàpọ̀ ń ẹ̀bùn sútù ilé ìkọ́ àìdí àwọn. fàkàf. àìdí àwọn àǹkọ́ wà tẹ́kọ̀ọ́. kó tó gbọ́ túmọ̀ rẹ̀ kọ́kọ́ ṣe alihamudulilayi fọlọ́run ọlọ́run ni bó ṣe wà yìí. ìṣàmùnàpọ̀ ń òǹbò ilẹ̀ ikú adìyẹ o. àwọn kan ti wà ní wọ́n ti wà ní kọ̀rọ̀ tó ń nawọ́ ogun sí ẹ. bàbá fọ́ adìyẹ wọn ọlọ́run ní n tó fi dè ní ni pé èmi ni mo gé ọwọ́ wọn ẹ̀ ṣàlẹ̀ alhamdulilayi ó mọ̀ wọ́n àlọ́ ní tó bá ń dáa fún ẹ. ìtẹ̀mùsọ̀síkún asànà tó ń tẹ̀sùn. ó ní tó bá ń dáa fún ẹ inú ń bí àwọn kan wọn fẹ́ kó sùn kó ọmọ ẹ tó olóbìmọ ẹ wọn ò fẹ́ kó bí promotion tó rí ẹ wọn ò fẹ́ kó rí wọn ò fẹ́ gbọ́ dáadáa nípa rẹ̀. ìgbà tí ilẹ̀ bá yọ ẹnìkan nínú wọn dùn ẹ sọ pé dùn ọ̀tá mi ò ní dùn ọlọ́run lóore tí mò ń ṣe fún ẹ ká ló mọ ní wọ́n pètè pèrò lé ẹ lórí èmi ni mo gé wọn ọlọ́run má ṣàì máa bá wa gé wọn ẹ ṣàmì bó bá wa ń gé wọn kí ló yẹ káwa máa ṣe ká máa sin lọ́hùn nítorí wọ́n pè ní alihamudulilayi ní ìran kíkí alihamudulilayi ẹlẹ́nu yẹn kò wọ́ọ̀kì tó bá ṣe alihamudulilayi tẹ́lẹ́nu tán wàá wá lọ fi ara ṣe kí ni alihamudulilayi bákan náà ká tọrọ àforíjì kí ni mo sọ tẹ bá ti tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ló máa ń díwọ́ gbígbàdúrà téèyàn bá ti tọrọ àforíjì dandan ni kọ́lọ́wọ́n bá àdékẹ́ ọlá kó ṣàánú ẹ̀ ọlọ́mọṣẹ́ ṣàánú wa so ẹ kó fámìlì yín pọ̀ ìyàwó yín ẹ mú ṣeré jáde ẹ mọkọ yìí ṣe kódà ìyàwó máa mọkọ ṣeré jáde ọkọ máa mú ìyàwó ṣeré jáde ẹ kọ́ wọn ọmọ yín kẹjọ ṣeré jáde èwo ni pé kán tó jí ó ti jáde ìgbà tó máa fi dé wọ́n ti sùn ayé kílò ń gbé ayé four one nine bàbá tí èsè bàbá ìyá tí èsè ìyá ẹ jẹ́ ká respect ara wa finally ẹ̀yin obìnrin ṣẹ́ wa ń bẹ̀ ẹ̀ dáhùn ẹ̀yin commissioner Mumbawe ẹ̀ dáhùn. tó bá mọ̀ kọ́kọ́ ẹ máa dé láago mẹ́fà make sure kó o dénú ilé ẹ̀ láago márùn ẹ tí gbọ́n mi dáadáa aago mẹ́rin máa ń close bí aago mẹ́rin àwọn tó bá ń sá lọ yẹn ń kọ́ Badagry lẹ́gbẹ̀ẹ́ ẹ máa níṣẹ́ gan ọmọ ìyá mi kí ni mo yẹ sọ bẹ́ẹ̀ ara ṣé obìnrin ni kó prepare láti receive ọkọ ẹ̀ jama tán bá ní gọ́vnà Sanwó-Olú ń bọ̀ nbí báwo lẹ ṣe máa prepare ah. ẹ dáhùn ó máa le jù èèyàn gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ pọ́kọ òun ò ní pẹ́ dé ìyàwó yẹn gbọ́dọ̀ lọ wẹ̀ àwọn obìnrin ò gbọ́ mímọ́ o kí ni mo níyàwó yẹn gbọ́dọ̀ lọ ṣe ó gbọ́dọ̀ ti lọ tún un ṣe gbogbo ohun tó máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ta ló máa sanwó ẹ̀ àwọn gọ́vnà tó máa sanwó ọ̀dáhùn tálẹ́ yẹn kó máa sanwó oorun all the time tó máa sanwó aṣọ oríṣiríṣi aṣọ ló wà o ọ̀dájú ara rẹ ọ̀rájọ fáyà rẹ o ọ̀tọ̀ ní night gown kó lọ select the best èyí téèyàn máa ń rí téèyàn máa ń kọ́ntọ́ ẹ ti lórí ẹ̀rí ẹ̀yin èèyàn ọkùnrin ẹ̀ dáhùn o àwọn Cecilia àtọ ríta tó ń distract rẹ ọ̀tún nílé rẹ ṣe ìyàwó rẹ dáa jù wọ́n lọ alárùn ló ń wò ta ló ń wò alárùn onígbèsè àkóbá ni àlè alé ni nínú ìdùnnú lálẹ́ alé ni nínú ayọ̀ ọ̀sí bí inú rẹ̀ òdùnbọ̀ ti ń gbọ́ àbálẹ̀ ni ọ́ oníṣìnà ó ti ṣìnà kúrò lójú ọ̀nà ọlọ́run ọ̀gbọ́n mi òsì tí ò lè ṣẹlẹ̀ sí ọ oníṣìnà lè kú kú òjijì báyà bọ́kọ rẹ̀ bá ká ẹ mọ́ yóò fọ orí rẹ̀ wàá lóò ka yàásín ọlọ́run nígbà mo ka yàásín ṣé mo ní kọ́ ọ̀tá lu aláyà aláyà bọ́n tí mò ń sọ last relay ni mò ń gbá lọ yìí o mo lóbìnrin yẹn kó délé one hour kókó ẹ tó ṣe kí ni ẹ sọ̀rọ̀ mọ́ ni ẹ̀yin ọ̀gá bí obìnrin bá ti wá báyìí kẹjọ mo ní láti délé one hour kọ́kọ́ mi tó délé ẹjọ́ ẹ má kọ̀ ẹjọ́ ẹ fún wọn láyè jésì because obìnrin burúkú ni ò ní bìkítà láti receive ọkọ ẹ̀ aṣọ ìtọ̀ tó wà lára ẹ̀ tọmọ tọ̀ sí lọ lé ló máa tún wé àwọn ìyá tó gbáfẹ́ náà wà níbí báyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ lára àwọn èèyàn máa ń mójútó lé ẹ̀ ni obìnrin á tò ilé débi pé ọkùnrin á mọ̀ pé this is my home not a house are you with me amen ṣé wà ń bẹ̀ èèyàn máa ń tún lè ṣe ni wá ìwọ ni manage ìwọ ló máa manage ilé yẹn kò sí ilé tí ò ní crisis management skill la need ẹjọ́ torí ọlọ́run bọ́kùnrin yẹn ṣe wá ń dé wàá ṣí fìlà orí ẹ̀ kí ni mo lọ máa ṣí wàá wá lọ rántí orúkọ kan tó ń jẹ́ àkànmọ́ àdè mi gbọ́ àdè <laughs> orí mi olóorí mi àánú ni mo rí gbà pé wọ́n ni mo fẹ́ ọ̀rọ̀ orí lóbìnrin máa ń sọ. So bóbìnrin ṣe wá ń múra fọkùnrin lọkùnrin máa ń múra fóbìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀ síbẹ̀ ìka lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wá wà ní géèmù yẹn o ọkùnrin á mọ ọmọ ọ̀tún rẹ̀ ṣe fáyà ẹ̀ nǹkan rí lẹ máa máa rí nígbà tí inú bá ń dùn tó ń rí dáadáa dáadáa ò ní pẹ́ máa ṣẹlẹ̀ sí yín kẹ wá máa fúnra yín ní sùúrù ẹ má sọ̀rọ̀ ọ̀bànújẹ́ fúnra yín ẹ má ṣépè fúnra yín ẹ má fẹnìkan wéyàwó yín ẹ má ní ẹ má pera ẹ má pera yín lórúkọ burúkú ẹ jẹ́ ń dúró ń bẹ̀ ó dà gbẹ́ ìfẹ́ gbọ́ tèmi máa kó lè wọ́n lọ ẹ̀sà asàfúlà ẹ̀ wọ́n lápò ẹ sàmì ẹni ìdùnnú tọ́lọ́ ń tẹ́tí wọ́n lọ́ọ́ má lójijì ó yá o yàrá bíi tó ní ìgbà mọ́ tọ́ra rọ́bì tó ní ìgbà mú tọrọ. ẹ tọrọ ya rọ́bì tó ní ìgbà mú tọrọ ní ya rọ́bì tó ní ìgbà mú tọrọ. ọ̀yà ẹni ìdùnnú tí o tẹ́tì wá dákun má ká kúrò lọ́dọ̀ wa kélé níní máa sunkún èké kìbànújẹ́ máa wọlé tọ̀ wá. tọrọ. yàrá bí tó nígbà mú tọrọ ní yàrá àní ẹ̀jẹ̀ àtọrọ. àpàdà sábúrò àwa ò ọlọ́run má ṣe wá lólówó àná. Yarabi má ṣe wá lọ́lọ́ lánà sàtìyà má ṣe wá lẹ́lẹ́sìn àná Yarabi tó lè bámú tọrọ ni jẹ́ àrówó náà kárí bá ti ṣe kó jẹ́ àrọ́nà gbégbá láwùjọ àrísìkí tó ń bẹ lọ́dọ̀ ẹ. Eh dákun wá fi wá ṣèkẹ́ àwa yàrá bí tó nígbà mọ́. ó yá ọlọ́run jẹ́ àníyì nínú ilé yàrá bí jẹ́ àníyì nínú ẹbí sàtìyà jẹ́ àníyì láwùjọ kò tún wá gbé wa ní ìbò bá dọ̀rùn yàrá bí tó nígbà ẹ bá mi ṣe àmín àdúrà tí ẹ rí yẹn ẹ̀tọ́ ẹ̀sìn ni àwa tá a ṣàdúrà àórè jẹ́ a ò ní jogún àbámọ̀ a ò ní òfò gbogbo ṣòro. Allah. lọ́lọ́run bí ẹ̀yin ọ̀gá mi gbọ́ ṣé máa bá wọn kan <laughs> wọ́n ti náwó sí ẹ̀ kọ́nà pé tá a bá dúró tì kò lè ráyè ṣe ó wá fẹ́ dojú ti àṣetánì ó fẹ́ fi hàn wọ́n ta ní jẹ́ ọlọ́run ó fẹ́ kí ọlọ́run ní oríkì mẹ́ta ẹ sọ pé aláwò tí ẹ rí yẹn látìlẹ́yìn mi aláwò tí ẹ rí yẹn látìlẹ́yìn mi ẹ sọ dáadáa alátìlẹ́yìn mi. ẹ sọ pé aláwò tí ẹ rí yẹn lálárànṣe mi. aláwò tí ẹ rí yẹn lálárànṣe mi. aláwò tí ẹ rí yẹn lolólùṣọ́ èmi. aláwò tí ẹ rí yẹn olólùṣọ́ mi. báyé dúró tì mí kì í ṣọ̀rọ̀. báyé dúró tì mí kì í ṣọ̀rọ̀. báyé ò dúró tì mí kì í ṣọ̀rọ̀. báyé ò dúró tì mí kì í ṣọ̀rọ̀. èmi ti dúró tàláwò àbùṣebùṣe. èmi ti dúró tàláwò àbùṣebùṣe. tó o bá ṣakọ ẹ máa wo aláwo tí ẹ rí yẹn lálá tilẹ̀ yìí mo ṣàkọ ẹ ṣàkọ dáadáa aláwo tí ẹ rí yẹn lálá ránṣẹ́ èmi mo dẹ̀ǹkẹ́ aláwo tí ẹ rí yẹn lólùṣọ́ èmi yẹs báyé dúró tì mí o kì í ṣọ̀rọ̀. ìbànújẹ́ ọ̀run o àwa. ṣe hajj tó gba London lọ àwọn ní ojogún àbámọ̀ òdàlá. da ètò yìí rú ẹ jẹ́ kán sáré ṣe ohun tó máa ṣe kí gbogbo akájọ lọ kírun àwọn tó wá mú mi láti ìdúmọ̀ta wọ́n ti dúró pa síbẹ̀ yẹn ṣùgbọ́n ọlọ́pàá mainland gan le ju tiwọn lọ ẹ question and answer wa ẹ kú ti ẹ ṣáàyè kọ́kọ́ ẹ ṣe ẹ sáré ṣe donation yín yìí tí mo fi fa orin yẹn gùn ká lè lè sáfù àwọn èèyàn ní o àwọn èèyàn ní tèmi o so ẹ̀yin náà ẹ gbá return match.